حديث سعلولة أنني حديث عبد الله ابن عمرو ابن العاص أبو محمد رضي الله عنه wọ́n ní wọ́n fún ànágbà sallallahu alaihi wasallam nírò nípa mi والله لأصومن النهار ولأقومن الليل ما عشت ọfọlọ́wọ́n bá búra ọ pé gbogbo ọ̀sán ayé mi ẹni màá máa fi kọ́ ẹnu rọ́sẹ̀sì fọlọ́ gbogbo òru ayé mi ni màá sì fi máa dúró sọ kìyàmù lẹ́yìn lópin ìgbà tẹ́mi ọ̀bá tó ìbọ́ lára mi. فقال رسول الله صلى الله عليه وآله وسلم أنت الذي تقول ذلك النبي وصفهم ولو صبيح فقلت له قد قلته بأبي أنت وأمي يا رسول الله موادام في بين متصبري mo fi bàbá mo lè fi wọ́n tìrà padà fún wa nàbì sallallahu alaihi wa sallam. قال فإنك لا تستطيع فإنك لا تستطيع ذلك أنا بيواني أنت وفلان بولا للوليم أو نيلي سيو فصم وافطر ترينا ما كنرو كوسي ما سينو أما دو باتي قوما سيلو لولوك مانا قداني كوني رورو sọ ẹ̀kọ́ pọ̀ nínú àdìsí yìí ká máa yan ọkọ ni kí a síwájú rere ní ìgbà tí wọn bá gbé ìròyìn kan wá bá nípa ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn tó bá gbọ tó sì kò yẹ kí aṣíwájú ọgbọ́ ọkọ wa ti bí aláìgbọ́ ó yẹ kó pe ọmọlẹ́yìn yẹn kó fi ṣèwádìí ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nítorí kìí ṣe gbogbo ní tí wọ́n bá sọ fún wa nípa ẹnìkan lórí bẹ́ẹ̀ ẹni tí wọ́n sọ̀rọ̀ nípa ọmọlàkejì wọn lóríṣiríṣi nǹkan tí máa mú wọn sọ wọn nínú wa ni tó ṣe pé òdodo ń torí ló ń sọ òdodo tó gbọ́ ló ń sọ wọ́n bẹ nínú ẹni tó ṣe pé rọ́ọ̀lù ń pa ẹni tí ò ṣẹlẹ̀ ní pọ́ ṣẹlẹ̀ wọ́n bẹ nínú ẹni tó ṣe pé ìfẹ́ ló mú sọ̀rọ̀ wọ́n bẹ nínú ẹni tó ṣe pé ìlara ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a gbọ́dọ̀ máa gbọ́ wọn ní wọ́n pé ká má máa ṣèwádìí nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run lè dá sọ pé yá ayyuhal ladhina amanu in ja'akum fasiqun bi naba'in fatabayyanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ní ìgbà tí kò kí èèyàn tó bá gbọ́rọ̀ wá báyìí ẹsẹ̀ ìwádìí fínífíní kẹfì lè bá mọ́tọ́ yàtọ̀ sí rọ́ọ̀n tí wọ́n gbé wá báyìí. àǹtòsí ìbò kọ́wọ́mọ̀ ń bèjà hẹ́lẹ́tẹ́ni. aburú ọmọ jẹ tiẹ̀ irú ẹ̀ gbogbo gbàtẹ́ bá rí pọ́mọ ya yín ó rìn ní gbèrígbèrí ibi tí ó ti lè ṣèṣe ẹ má máa wòran kẹjọ jábẹ ọba jábẹ ọkọ ara yòókù lọ́gbọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ wánà láti má mú já kòtò yẹn ni ìgbà tí wọ́n pè wá ànábì ṣèwádìí lọ́dọ̀ ṣé wọ́n lọ sọ báyìí báyìí báyìí sọ̀hábà náà torí pé àwọn sọ̀hábà ọlọ́run dá wọn dá wọ́n yẹ parọ́ àwọn sọ̀hábà bọ́ọ̀rọ̀ bá ti fẹ́ rí náà máa ń sọ torí pé àwọn aláṣíwájú wa àwọn náà lẹ́ni tó kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa sallam láìsí ma kóló dodo la ànábì wa ẹni fọkàtà báwo wà á lò olùkọ́ máa kí owó rí ní ìgbà tí olùkọ́ bá jẹ́ olódodo ẹni tó ṣe fọkàn tán ó dájú pé ọmọ ìkí rẹ̀ náà kọ́ olódodo ní ọjọ́ Abdullahi ibn Amr ọdẹ àwọn oníbẹ̀ẹ́ ni èmi máa sọ bẹ́ẹ̀ ni so bàbá àti ìyá mi mo lè fi wọ́n ṣèrà padà fún ẹ ọjọ́ ọ̀rọ̀ táwọn sàhábà máa ń sọ láti ṣàfihàn báwo làwọn ti ṣe nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ti máa pààlè jẹ́ olùgbàgbọ́ òdodo àti ẹ̀ lè jẹ́ mùsùlùmí tá a bá nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam táyọ̀ ọba àti ṣe nífẹ̀ẹ́ orí ara wa. àwọn wa tún máa ń sọ páwọn ṣe tán láti fi bàbá àti ìyá wọn ṣèrà padà fànàbí sallallahu alayhi wa sallam ẹni pé àwọn gbà kíkọ́ pa bàbá àti ìyá wọn kọ́ dáná bí sùn. tọ́ eléyìí ó ń túmọ̀ sí i ìfẹ́ gidi tí wọ́n ní sáà nàbì sallallahu alayhi wa sallam. anábì wa dàlọ́ wọn ní fa innaka la tastati'u dhalik ọ̀ní lè ṣe oní gbogbo ọ̀sán ló fi máa ṣe siyam gbogbo òru ni ló fi máa fi ṣe qiyam tàn tó dẹ́ máa fi gbogbo ọ̀sán tó bá fi ṣe siyam ipò tá a bá lónìí lábàá lọ́la ipò tá a bá lọ́la lábàá lọ́tún la kò ní jẹun tó bá sì di ní òru ńkọ́ kó tá a bá lóru yìí lábàá lóru ọ̀la lórí ìdúró náà nà ilẹ̀ bá ti súpà ìsúbà yìí sọ̀lá ti bẹ̀rẹ̀ ẹ pé lẹ́yìn sọ̀lá ti làṣà tó bá ti padà délé báyìí sọ̀lá ti bẹ̀rẹ̀ yóò máa wá ba lọ́lọ́gbọ̀nà gada títí tí ó fi di kó àlùfáàgàrì yọ ìjọ mélòó la fẹ́ ṣe dà tí gbogbo ó fi di ní tó sú wa táàfin ní lè ṣe kankan máa ìdènà tó fi jẹ́ pé tí àṣejù bá ti wọ náà rèé ìtayẹ ẹnu àlà tó bá ti wọ náà rèé yàn ẹ rí i pé tó bá pé nídìí ẹ̀sìn ni yọ padà pẹ̀sìn yẹn náà tì í ẹ̀sìn yọ padà borí ẹ̀ ẹ̀sìn ti ń bẹ kí wọ́n tó bí wọ̀ àṣejù jẹ ní olè ọkọ̀ ń di ẹ̀ ẹ̀sìn ò sì yé kò ní yé jẹ́sìn torí pé wọ́n bá fi lẹ̀ kò dín kankan kù lára ẹ̀sìn wọn ló ṣe rẹ̀ tọ́ ṣùgbọ́n tọ̀sùn wọ́fẹ̀ nítorí kọ́ ọmọ ẹ̀sìn ni tó bá ti sùyàm kò sínú ṣe sùyàm lónìí kò tún sínú ńjọ́ mi ilé ìtumọ̀ sí pàṣíwájú rere yóò máa gbà wà burúkú lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn yóò máa fi dáadáa lé wọn lọ́wọ́ kò ní dágun lásán ọmọlẹ́yìn ọmọ dáràn sòrò. ọ̀nà tó a máa sọ wọn ló kọ ọ̀daràn pépé àgbákò nìyẹn ọ àdánù nìyẹn òfò nìyẹn nígbà tó bá ti fọmọ lẹ́yìn ilẹ̀ táwọn tó wá yà dánù tí yà àgbákò tí wọ́n yóò fò ọlọ́mọdé wọ́n máa ka òfò àti àdánù àti àgbákò fún ọmọlẹ́yìn tiẹ̀ àrùn òdòdó lẹ́sìn ìyẹn máa ń tún rẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí iná lọ́mọ wọn jẹ́ ọmọ tó ti fẹ́ yà pàlè ọmọ wọn ti fẹ́ ya ọmọkọ́mọ ti fẹ́ ya garawa ẹ̀rí kí wọ́n mú tọ olùmọ̀ nípa ẹ̀sìn Islam lọ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀yọ́ ọmọ wa gbọ́dọ̀ yìí ṣùgbọ́n ọmọ yìí gbọ́rọ̀ ọmọ yìí gbọ́rọ̀ ibi abáni kò gbé kéé gbé bẹ́ẹ̀ gba abánikó gbé kéèké bẹ ọmọ abu nílédè kúkúrú àwọn afẹ́tí sọ̀dọ̀ ẹ̀ ẹ̀yin náà má kunu kí ló dé dáa pé ti ń gbọ́rọ̀ nù ọmọ ẹ̀yìn ẹ̀ mú wa ilé tí ọgbọ́rọ̀ lẹ̀ ń mú bọ̀ àwọn gẹ́gẹ́ bíi dání àlékò gíga àfi ṣe ọmọ rọ̀ tó ọmọ tí bá ń gbọ́rọ̀ ni ẹ̀ mú wa lè tó náà ọmọ burúkú kan.

tó tí ẹ máa máa mú gbó kó lórí rẹ ti fẹ́ pé kò ní pé torí ẹ tí ọba wa wà lọ́dọ̀ olùkọ́ rẹ tó ń gbé bẹ̀ ẹ rí i pé tí wọ́n bá padà múròyìn lọ bá dáàdi rẹ̀ tí wọ́n sọ pé ah ọmọ hùwà báyìí báyìí báyìí báyìí tí olùkọ́ òsì fẹ́jọ́ rẹ̀ sùn rí yóò mọ ìyá wọn lẹ́nu pé ah níbi tó ń tún gbé òun náà mo tún ti ń hùwà burúkú yìí aha torí pé àwọn máa wò pé bàbá yẹn kò ní rí ọ lórí ìbàjẹ́ kọ́ dákẹ́ kò ní rí ọkọ máa ń ṣe tí ọ̀dà kọ́ dágun láti ọ so bẹ́ẹ̀ ló yẹ ká síwájú ọwọ́ àjàmọ́ gbogbo àwọn tí wọ́n ń gbọ́dọ̀ wa yàtọ̀ sípò wa kọ́ kí ó lásán ó tún kọ́ ọgbọ́n yàtọ̀ sípò wa kọ́ kí ó lásán wà á tún kọ́ bò lèèyàn máa ṣe sílé ayé a sì lè máa wọ ọ̀ràn láíláí a lè máa wọ ọ̀ràn láíláí kọ́ máa hùwà bú ká máa wá kádìjà olórí tó o bá jẹgba wọ́n di ọ̀rọ̀ tó ṣe pé à ó tó wú odidi jẹ́ríkò torí pé ọ̀rọ̀ lọ́mọlétí jẹ torí kí ó ké ṣe torí bá méjì kan torí kó lè bá àti kó wọn náà wúlò fúnra rẹ̀ ni ṣùgbọ́n ọmọ tí wọ́n máa ń dàgùn láti tán káàdì ìjà lórí yóò padà di nǹkan àbámà kọ́nà àwọn ọmọ sọ pé ọ̀dọ̀ rẹ̀ mọ̀ ló gbérí ìwọ́n náà tún dì náà tó nítorí ẹ amánà ni gbogbo ẹni tí bá ti ń gbọ́dọ̀ ẹnìkan amánà ni ẹ má dàgùn láti ẹ má pè lọmọ ọlọ́mọ torí ẹ̀yin ọmọ aláàánú lọlọ ọmọ tẹ̀yin wò lónìí tẹ̀yin wò pé ah, kíni kíni ó lè jẹ́ pé ọwọ́ rẹ̀ làwọn ọmọ yín mi kò ti rọnà lọ torí bá ti lé ayé bí ó lónìí tẹ ẹrí tèmi náà ẹ tí ìbá ṣe àánú ọlọ́run lẹ́yìn náà bàbá yín tọ́lọ̀ fi mi ti sábàbí kí n gbọ́dọ̀ wọn tọ́lọ̀ fi wọn ti sábàbí kí n gbọ́dọ̀ wọn ọlọ́run lọ́mọ bóyá ọmọ kọ́ ọmọ nìbáyà ni lónìí òfin wa máa ṣàánú àwọn ọmọ tì í náà tẹ́yìn bá ti wá tẹ́ bá dàgùn láti tẹ́ ń wọ̀ràn kò sọ́mọ́ sí tó máa ṣe sọ́mọ́ pé gbogbo ẹ̀ náà torí tí ọgbọ́n bá lọ àbí tó gún bá lọ ọgbọ́n bọ̀ onótùpadà pìtàkìtì ni bàbá yín tó ń gbọ́dọ̀ rẹ̀ sọ́tún ọ̀sẹ̀ kò tó ń sìn nípa ń wòran torí ẹ tẹ́ ẹ bá ti nílé tuntun ọmọ ọlọ́mọ ṣe ẹ má gbà sọ́dọ̀ ẹ má gbà sọ́dọ̀ ọmọ tí ó gbé kunlé mú tẹ́ sọ pé kò sí nǹkan kan ọmọ ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Cambodia àbí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o ọmọ tí ó fa kẹlẹ̀bẹ̀ sáyà tẹ́ a sọ pé kò burú wọn máa fi ṣe fáàrí ní Thailand à ọlọ́mọdé ẹ kọ́ ọmọ ọlọ́mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kọ́ ọmọ yín bẹ́ẹ̀ la anabi ṣe jẹ́ ti gbogbo àlùmọ̀ yìí sallallahu alayhi wa sallam ẹnì kan ò lè má sa ẹ̀dá kánábì ọmọ àwòrán torí àwọn sọ pé la yaskutu an-nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam ala al ẹ̀dá kẹtẹ́ yẹn bá ń hùwà bàjẹ́ yọ sọ náà tọ́ anabi ni máa ń ṣe sùúyà nǹkan máa ń sínú. wọnàm wọkùn sima máa sùn kó tó máa ti kìyàm lè sùn kó ti kìyàm sùn kó jí kó ti sọlá sùn kó jí kó ti sọlá ìwọ àti kó wa pé tí n bá ti lè padà lé lẹ́yìn sọlá tó lè ni títí tá àlùfáàjà rí èyọ gbàtà bá ní jojoojúmọ́ láti máa kẹnu ró bó bá yá àní lálàáfíà mà tí mo gbádùn lónìí ah, wọn náà máa kíyèsí ara rẹ dáadáa yẹtí kí rọmọdán ló dé tọ́lọ́wọ́ bá ti rọrùn fún wa kò sí rọmọdán kò sí kan tó bá ti wá jẹun láàárọ̀ ó tún di lọ́la àárọ̀ àárọ̀ nìkan lọ́ọ́ máa jẹun kódà bó jẹ́ pé àdéhùn mẹ́ta ló ń jẹ sínú rẹ̀ fẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run àìjẹ lọ́sàn-án àìjẹ lálẹ́ yóò padà hàn nínú àlàáfíà rẹ̀ nítorí pé bọ́lá ń ṣe dánmẹ̀yàn ó níwọ̀n bàbá ṣe fara da ibi máa ok tó bá jẹ́ pé gbogbo ojoojúmọ́ suyam suyam suyam suyam ẹ̀ ń jò lọ́mọdé kékeré fi darúgbó táwọn àwò pé ah, afọkùnrin ti gbó tó báyìí níjọ́ lè yẹn rìn lọ sátẹ́kùn tí yẹn ṣubú yọ padà ṣẹlẹ̀ nítorí pé okun tí ara ní táàbí lè ń jókòó sátẹ́kùn tì wá okun tí ara ní táàbí lè rìn tá a ṣubú ẹ rí i pé kò sí náà ni okun yẹn padà kú ọ ń jẹun lójoojúmọ́ síbẹ̀síbẹ̀ fóònù ló ti lè rìn sórí ilé òní mi báwo á ní tẹ́ ìbá jẹun òsì tàbí ṣùgbọ́n kí ẹ ti kó rí omi lásán yóò jábọ̀ ni sọ ẹni tó bá sì sẹ̀mí lálàáfíà tẹ́mi rẹ̀ bá kù níwọ̀nba olólèsí náà ń pẹ́ ìwọ ni kí á pé adáwọlé lónìí á sì atẹkùn atẹ látẹjà bá a fẹ́ kú lónìí náà ni òní náà la fẹ́ sí náà máa fẹ́ kú lónìí. torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé ń tó lóore jù nínú àlùmọ̀ wọn. ó lẹ́ni sẹ́mi rẹ̀ fún un tó sì dáa jù níṣẹ́. sẹ́mi rẹ̀ ó gùn kíṣẹ́ rẹ̀ ó dáa jù wọ́n lọ dáa jù náà àlùmọ̀ mi. nígbà tí sẹ́mi ó bẹ́ẹ̀ yóò sì máa Yorùbá lẹ́bù ọlọ́njà àríyìn ẹ̀rí pẹ́ ẹ̀yin náà lẹ́ni bàbá kà ní ẹ̀mí rẹ̀ kàn gùn ní ọ́fíìsì kà ní. sòdí kò fẹ́ sọ kíkẹ́ mi yóò kùn lórí dáadáa. tẹ́lẹ̀ báyìí wa ajẹ́ pé ànábì ń kọ́ alẹ́ kọ́ nù àwa náà àwa náà tó àwọn ọ̀dọ́ àwọn lẹ̀jẹ̀ wọn máa gbóná burúkú àwọn lẹ̀jẹ̀ wọn máa gbóná burúkú garagara máa pọ̀ fáwọn garagara máa pọ̀ fún wa àjàjà ìtọ́lọ́mbà ṣẹ̀ṣẹ̀ ṣàánú ìgbé mójútó ẹ̀sìn ó ti ṣe jágbajàgba tẹ́lẹ̀ ọ wá di kọ́ ló ń sànù rẹ̀ mójútó ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nù wọn wọ́n ìtẹ̀jẹ́jẹ́ garagara yóò ti pọ̀ yóò wá tẹ̀pin débi pé kò ní pẹ́ kò ní jìnnà ẹ̀ tún padà rí kó ọ̀tà pẹ̀sìn ó tún lòdì sẹ́sìn gbogbo nǹkan fẹ́ kéèyàn máa gbé níwọ̀ntúnwọ̀nsì láti ju bá ti lè wọnú kankan yóò bàjẹ́ náà sásèjù bá ti wọnú kankan yọ bàjẹ́ wọn náà wo wẹ̀gbẹ́ tí ń hún ọ nígbà tẹ́gbẹ́ yẹn ń hún ọ tó sọ̀rọ̀ amọ́wọ́ rẹ tó mí kaná rẹ tó rọra ń họ díẹ̀díẹ̀ sọ kébí tí ń hún ọ tí ń dùn ọ ìní bó ń ṣe ń fi kaná rẹ họ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ máa mú dùn mọ́ tọ́ọ̀ bá họ tó bó ń ṣe ń họ ọ̀hún yọ máa dàbí ìgbà tó ń tún fọwọ́ rinra rẹ láàánú tọba wa ń họ tayọ bó ń ṣe ń họ tí fi ń dùn mọ́ yìí ọ̀họ́ la họ bó ó tún padà di pé jẹ́jẹ́jẹ́jẹ́ nìkan ń hun mi o èmi náà ni mo fi kánná bò ó tó bẹ́ẹ̀ là ṣe jù rí jàmà bẹ́ẹ̀ là ṣe jù rí ẹni títí ń sin lọ títí ń bẹ́sìn lọ dáadáa tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti ṣe déédéé tó bá ti lè fàṣejù kún báwọn ni pè ní àhọ́bó ó ti hàn ó ti gbónù ìtumọ̀ tí wọ́n fi pè é ní alágẹ̀kẹ̀ egun ó gé ẹran títí ó tó gé dórí egun àṣejù ti wọ̀ bẹ̀ aláṣẹríkà alárèkúndá gbogbo ẹ̀ sáfùkàn náà nígbà tá a ṣe jù bá ti pọ̀ jù ìyẹn máa padà pa nǹkan tì náà ẹni sálà ti máa rí láàrin àwọn ẹlẹgbẹ́ yín náà ẹlòmíín ní kọ̀kẹ́sì fún kankan tẹ́lẹ̀ bóyá wọ àtiwọ àtiwọ náà lọ́lọ́run fi ṣe sábàbí tẹ́ fi pé wá díẹ̀ sí àti òun wá dé díẹ̀ sí tọ́ gbogbo ìwádìí pé súwìtì díẹ̀ ọ̀la kàní súwìtì tata atatí súwìtì rẹ̀ ní okókó bá wọ́n ti gbé kọ́ gbádùn mọ́ ọ̀padà pẹ̀sẹ̀ ń tì ọ̀tá ṣèjì bá ti pọ̀ wọn á sọ pé láti ẹwọ ẹwọ ẹwọ níìsín wọn á parí sọláàtì l'ìṣá kakọ apari sọláàtì l'ìṣá ní aago mẹ́ta kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbókò ogún ìṣẹ́jú ọwọ awọlé sásàpọ kú ẹwọ aago mẹ́sàn náà lọ wọlé láti aago mẹ́sàn títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́wàá kìyàmù lẹ́yìn wákàtí mélòó abẹ́rẹ́ nǹkan mẹ́ mẹ́sàn-án sí mẹ́wàá ẹ́ mọ́kànlá méjìlá aago kan aago méjì aago mẹ́ta aago mẹ́rin aago márùn wákàtí mẹ́jọ ẹ̀sà pé wákàtí mẹ́sàn-án la ilaha illallah ṣé ó lè ṣe kìyàmù lè lọ́la gbogbo ẹ̀yẹ ni ọ̀sọ̀ fún ọ tó ń bá ń ṣiṣẹ́ gan-an ó sùn náà wò lọ́fíìsì. eléyìí túmọ̀ sí pé aṣẹ́jú kìí jẹ́ kéèyàn lè sin lọ́ọ̀ débi kan. lẹ́yìn náà ìwọ tó fẹ́ fi wákàtí mẹ́jọ mẹ́sàn-án tó fẹ́ fi ṣe kìyàmù lẹ̀ ṣé kí wọ́n jọra wọn mọ́ ìbẹ̀rẹ̀ náà nìyẹn máa ń lágbára ìwọ àfi lè ṣe rákà méjì méjì méjì méjì méjì lọ́wọ́ àfi ṣètò ẹ̀mẹ́ta tó bá ṣe pẹ́ dáadáa kíkọ́ ọmọ ké mẹ́ta mẹ́ta nídúró kọ̀ọ̀kan abẹ́rẹ́ nǹkan mẹ́ júzù mẹ́ta júzù mẹ́ta júzù mẹ́ta lọ́nà mẹ́ta péye mélòó júzù mẹ́sàn ọ̀nà mẹ́ta àwọn rákà mẹ́ta nù rákà mẹ́ta sálámà kan nù òkú sálámà kan òtún sì kan kún ìbá júzù mẹ́ta mẹ́ta lọ́nà mẹ́rin ọdún mélòó ọdún méjìlá ọlọ́ọ̀ sálámà méjì òtún wá wò pé á ah, òtún kù sálámà mélòó òkú sálámà mẹ́ta ọlọ́ọ̀ ọgbà kódà òun fúnra ara rẹ̀ ó lè máa bá lọ́kọ́ bá débi kan kó pò sí <laughs> tárágùn rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àṣejù yìí máa tún padà sọ̀yàn dẹni tó tún á dọ̀tẹ́sì yọ dọ̀tẹ́sì pátákó rongodo torí ẹ aleikum mina la'amali ma tó fi kú wọn bẹ́ẹ̀ lànà bisalòlá àti lànà ìtagbára yín bá ká nù sẹ́ni ẹ̀ máa ṣe o ìtagbára yín bá ká pàápàá àwọn tó jẹ́ náà wàá fèrè ké sọ̀rọ̀ yìí tágbára rẹ bá ká èyí tó sì pé ọ onínáfìlà tá a ṣe tí ò ní já tá a ní tá a ní yé máa ṣe títí tá a tó kú láyé tó bá kójọ tó bá kójọ tó bá kójọ lágbẹ́rọ́kà méjì méjì méjì méjì méjì ni wọ́n ń ṣe lóru o sì yé ṣe tó fi kú àti bàbá tó dẹgbẹ̀rún lóru kan tí ò tún padà rẹ̀ mọ̀ níjẹ́ olófin lè mú à díẹ̀ díẹ̀ náà ni díẹ̀ díẹ̀ náà ni rárá bá fi five hundred days ó ti lé mú five hundred days tómi bá tún dé òtútù tayọ tiẹ̀ dọ́gbọ̀n òun ò sì lè padà abẹ́ mọ́. torí rẹ̀ kó kéré kọ́ ló burú bíi kámẹ́sì rárá lópin ìgbà tó bá kún un ṣe kò sí bó ṣe kéré tó yọ padà pọ̀ náà ni kó sì pọ̀kọ́ lọ́jà bíi kámẹ́lì tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ tẹ̀rọ pọ̀ lóòótọ́ àmọ́ tó lè ṣe ìjọ kẹta ń kọ́ yóò ní ẹmọ kan sọ̀rọ̀ náfìlà táwọn ọ̀rẹ́ bá jókòó tí wọ́n bá ń jíròrò láàrin ara à ó yẹ ká máa ṣe kìyàmù lẹ yóò dìde kú láàrin wọn ni tọkàn rẹ bàjẹ́ pé kìyàmù lẹ kìyàmù lẹ <laughs> torí kó ti kú bára tiẹ̀ tọ́ bẹ́ẹ̀ lànà bí sọ fún un wọ́n wá sọ fún yín pé sórí ti sùyàmù yẹn wọ́n sún mi lọ ṣẹ́hìrì tẹ̀lẹ́tẹ̀tẹ̀ ẹ̀yàn ìjọ mẹ́ta ni kọ́ ọ máa fi ṣe sùyàmù lóṣù ìjọ mẹ́ta ni kọ́ ọ máa fi ṣe sùyàmù lóṣù fẹ́yìn náà lẹ́sẹ̀nẹ́ tó fi àṣírí àmìsàlẹ̀ ha torí gbogbo dáadáa kan tá a bá ṣe ìlọ́po mẹ́wàá rẹ̀ lọ́lọ́run fi san wa lẹ́sẹ̀ tá a bá ṣe ṣèyàmù mẹ́ta lóṣù tá a bá fún wa ńlọ́po mẹ́wàá rẹ̀ ó di mélòó ọ̀dọ́gbọ̀n agbọ̀njọ́ náà ní bẹ́ẹ̀ ní oṣù bí ìgbà tó ti kó gbogbo oṣù ló fi ṣe kí ni ló fi ṣe ṣèyàmù tó fi ń tọ́ fẹ́ náà lọ́ba sì tán ọ̀nà kan ọ̀nà tẹ́ yálé yàn gbà àbúrò ọlọ́gbọ̀n ọ̀nà tó kù rẹ́rẹ́rẹ́ tó tún dá méjì àlàáfíà rẹ̀ tọ́ wọ́dálíkà mẹ́tìlú sùyàmì dẹ́họ̀r tó bá mi lẹ́sẹ̀ sùyàmù jọ mẹ́ta mẹ́ta lóṣù kọ̀ọ̀kan yọ dàbí ìgbà tí gbogbo ọjọ́ ayé rẹ̀ ló ti ṣe sùyàmù bẹ́ẹ̀ kóòtù fẹ́ ẹni ọ̀pẹ́kọ ọ̀fọ̀lẹ́mìndálì mo ní ń tó mo lágbára jù bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé kí n máa ṣe sùn yàmù ọjọ́ mẹ́ta àwọn ó kéré sí nọ́mbà mi tẹ̀yọ̀ kọ́ dọ̀ agbára ń bẹ̀. tọ́ anábì ọba ajá ń pátá anábì tó bá jẹ́ bẹ́ẹ̀ fọ̀sùn mi yọ̀ wọ́n mani wọ́n kéré yọ̀ wọ́n mẹ́yìn. adágbé tó bá jẹ́ bẹ́ẹ̀ máa fọjọ́ kankan nuru máa fọjọ́ méjì ṣàìkẹ́ nuru. ẹ one and three ọjọ́ kan lọ́mọ múnujọ́ mẹ́ta mẹ́ta ẹ̀ríkà náà bí n fi àlàáfíà fún wa tán kóòtù mo tún dáhùn ẹ má bínú o fẹ́ ìní ọtí kó afdal min dalik àní mo tún lágbára jù bá ń lọ àìrẹ́ mi ni èmi ni ọ̀dọ́ ni mí ìsàn mi ń gbé pépé kò kọ́ àná anabi sallallahu ni tọ́tún mi ò máa وأفطر يوما فذلك صيام داود صلى الله عليه وآله وسلم وهو أعجل الصيام طبعا جبال هذا قد كان رندقا لا تسجكي اللي يني ìkẹnu rọ́sẹ̀sìn النبي anabi dawud ìkẹ́ àti ọlọ́lọ́nkọ́ máa gbà ó ń sin ní àṣeyàmù tó dúró dọ́gba jù ọjọ́ kan sọ́jọ́ kan ọjọ́ kan sọ́jọ́ kan tá nínú riwaya kan anabi ni huwa afdalu siyam ọlọ́lọ́lá jù ní gbogbo siyam fakult mo tún dáhùn bẹ́ẹ̀ ni o tẹ́ kọ́ afdalu min dalik àni mo tún lágbára jù bá ń lọ rí àná ẹ lè yà lágbára o yẹn ni pé ọ̀fẹ́ fi gáàpù kankan lẹ̀ let it be daily gbogbo ojoojúmọ́ ni. نعم فقال رسول الله صلى الله عليه وسلم لا أفضل من ذلك سوري كو ديو يو كو لا دي لين بس وانت بريك ẹ mọ lágbára jù bẹ́ẹ̀ lọ ọlá àmọ́ fi wákàtí kọ̀ọ̀kan ṣe sùyàmù ó ti tó báyẹn wàá sọjọ́ kan wàá fọjọ́ kan lẹ̀ kò sí sùyàmù tọ́lọ́lá jẹ lẹ́yìn lọ bẹ́ẹ̀ lọ yẹ káwọn olùmọ̀ jẹ́ o kì í ṣe máa ta àwọn èèyàn o tó bá jẹ́ pé àyè sì ń bẹ láti tún ṣe báyìí àyè tún bẹ láti tún ṣe báyìí àyè tún bẹ láti tún ṣe ẹ mà ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn títí tọba wa pé ewégbé tẹ wíwọn alágbára mi kájú bẹ́ẹ̀ lọ àṣírí kànú ẹ tẹ bírèkì rẹ̀ fún lẹ́yìn ilé àbùkù lóko mo rò pé ọ̀rọ̀ mi yọ lẹ́yìn ìta sọ ìkìlọ́kàn àbùkù nígbà sọ fẹ́ nìkan pé ẹ ó ní ìyàwó òun sọ gbogbo gbàtúrà ń sin kóòsù obìnrin máa mọ̀ òun òun sì máa tó máa ṣe kí ló máa ṣe kó ló ti fẹ́ ṣe kò sí wàhálà fẹ́yàwó nàmbà tù. ó ní ọ̀dájú pé obìnrin méjì gan ràn mí o ọ̀nà àfẹ́ mẹ́ta. a mo lágbára ju mẹ́ta lọ fẹ́ mẹ́rin mi ò rò pé mẹ́rin gan máa tó mi o wọ́n ti ṣe àbùkù kan. <laughs> sòkò sáyé pé ẹ àgbà tó ti jẹ́ wọ gbọ́dọ̀ lè fẹ́ kàrún lè fẹ́ kékin ọ̀tẹ́ láì ra tẹ̀fitẹ́ sọ eléyìí túmọ̀ sí pé ìgbà tí o bá ti sáyé má kò sáyé má náà nítorí pé bẹ́ẹ̀ bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà kún àwọn ẹni tí ń sìnràn lọ́wọ́ tẹ̀sìn fi ń bàjẹ́ wọn ò lè sójú abẹ́ ń kò iná ẹni ẹ ti máa ń ṣe irọ́ lọ́sọ̀ọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni sáà ti ṣe irọ́ lọ́sọ̀ọ́ fún yẹn àwọn ọmọ wa sọ pé ah, àmọ́ ntí àwọn olùmọ̀ láàrin wa sọ fún wa náà là ń ṣe àbí bẹ́ẹ̀ sọ fún wa pé kò burú wọ́n bá kí ẹ sọ pé burú àkílá pé ẹ kìíní kọjá kọjá náà ni àmọ́ gbàtẹ́ pé ẹ torí ẹ kò burú náà ni nígbà tí òsì ti burú kò burú àjọ pàdé wájú ọlọ́ọ̀ náà ìdènà jáde rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ló lókè wọn èsì lọ nítorí pé àwọn ẹni tí máa súnmọ́ àwọn wọn èsì òtọ fún wọn èsì òtọ fún wọn máa káàdì jẹ àwọn lórí ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà á ní pípọn ló ń pọn ìyẹn ń ṣèbàjẹ́ á tún máa ṣe lọsọfọ ìyẹn sí lọ ẹ máa sọ pé àbí kí n kọ ẹni díyà ẹ̀gbọ́n kan garanti wò lẹnu ìyẹn sọ pé wàá bọ̀ sọ igi ìyàwó kẹẹ̀ẹ́dógún nìyẹn láago mẹ́jọ ní káwá ni àbí káwá láago mẹ́sàn àgọ méje ni ah, àjùmúnà ni ẹgbẹrọ tala ni ká kọrọ kára rẹ ọbalẹ ok tó bá jẹ pé irú ẹni tí ń ṣe ìbàjẹ́ o ọba jẹ́ nìkan tó ti ṣe dáadáa kan sí ọ rí lẹ́rù wa ń bọ̀ tó tó bá sọ òdodo fún un ó lè fẹ́ bínú gba dáadáa tó ti ṣe fún ọyàn gẹ́gẹ́ bíi súnà ajá ẹ pé ọ̀pọ̀ kalẹ̀ yóò tún lọ di ìpọ́ rẹ̀ ó lè sùn kalẹ̀ kó tún lọ máa lágbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ti àwọn òkú tó bá ní kọ́ sòótọ́ fún mọ́tò tọrọ àfọ ó lè pọ̀ òògùn ọmọ ìbí òye wa ilé tó kọ́ fún ẹ ó lè kókọ́ jáde mbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so oyè tó fi ọ́ jẹ ó lè pọ̀ ọ̀rọ̀ lóye. wọ́n sòótọ́ fún ọ wà kọkọrọ kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ ó lé lọ́wọ́ tó bá ti sọ̀rọ̀ tán á sọ lé yín ni o kọ́kọ́rọ́ mọ́tò yín ni o tó bá sì fi ọjọ́ iye kan bí o bá lẹ́gùn ní ìsìn ọ̀rọ̀ abọ́ lẹ́kẹ̀ẹ́ yín ni o tó bá tiẹ̀ jẹ́ pé lè máa mú ló fi kí ló ṣe ní yín ni o a kí ló dé kí ló ṣẹlẹ̀ torí mi ò rí nǹkan mi oyè tẹ́lẹ̀ fún mi ẹ̀bùn tẹ́lẹ̀ fún mi ẹ̀fún mi mọ́ ó ní wọ́n sì ní ìfẹ́ wọ́n sàgbà àmùgbọ̀n àmọ́ pa àwọn àti torí kíní àwọn jẹ̀kúrẹ́ di ayé ìyá àníṣòótọ́ ọlọ́mọdé lẹ́yìn kó náà sọ pé mọ́lẹ́kẹ́ kó ni ẹ̀ mú kọ́kọ́rọ́ ẹ̀ ọ̀ọ́ sọ̀rọ̀ pọ̀ wá sòótọ́ fún mi ọba tún rí mi lọ́lọ́ wá sọ sọ̀rọ̀ ẹ̀ báwùjọ sì máa yí padà ṣèwọ́n ni rọ́ńdẹ́rù bá ní òjò lè sòdodo ìdínú sáwùjọ fi bàjẹ́ olówó lásán torí kọ́kàn bu ọ ní kóńgò ráìsì méjì ni àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ yóò tún máa ṣèbàjẹ́ yóò tún máa pé à òun ò lè má ṣe tì náà tó ẹ̀yẹ olówó ọlọ́run àjàgà ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́yìn ẹ́ kí ni àjàgà <laughs> ọlọ́run gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́yìn pé ṣé kí ni bolo ti gbà ọlọ́run mẹ́jọ máa ń ṣe ìdíkọ̀ yẹn fẹ́ wọ náà rọrùn so ẹ rí i pé ìbàjẹ́ ń kúnu láti sọ òdodo ìbàjẹ́ pọ̀ nínú gbèsè ayé àwọn tí ẹni kò sọ kí ti ti ẹni kò mú àwọn èèyàn sí ń tàn sọ ṣùgbọ́n ẹlòmíì ẹ gbàgbọ́ bẹ́ẹ̀ kò gbọ́ ńlọ́fà níbi ń ṣe ń ṣe tó bá gbọ́ pé kò dáa ọ̀pọ̀lọpọ̀ ṣe tán láti pàtì torí ẹ̀ nígbà tí wọ́n bá débi pé kó ẹnu oró lọ́jọ́ kan kọjọkọ jọjọ kan sí tí sàábì tún ra tó tún ní dáadáa ni mo lágbára jù bẹ́ẹ̀ lọ anamílẹ́yìn ah, ah, ah. eléyìí o kò sí sùyàmù kàtó eléyìí lọ àti kan àbùkù ló kù báyìí. tọ́ wàkúntù uh, wàlẹ̀ ẹn àkúnà ókè sàábì wọn sọ pé wàlẹ̀ ẹn àkúnà kọ̀bílì tẹ̀lẹ́ tẹ̀lẹ́ التي قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب إلي من أهلي ومالي أني أقعد واها سمي كنت ما كنت جمعت أنا بتوي gbígbà rẹ̀ kò bá jẹ́ pé ó wù mí ju ìyàwó àti dúkìá mi lọ. ìyẹn ní lẹ́yìn ìgbà tó dán èyí tí ń wí pé agbára mi agbára mi agbára mi abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ṣé egun ti pọ́ rẹ̀ tẹ́wọ̀n kégun gbogbo egun ẹ ti ṣe gàǹgàǹgàǹgàǹ yọ padà di bisikíìtì. ẹni kó ọmọ kékeré kan bá tẹ bisikíìtì kí ló ṣe yóò tùkà ní kéde pé ọ̀fọ̀ lásán yóò tùkà eegun tiẹ̀ náà padà bọ̀ àdì bisikíìtì ẹ̀ńtọ́rọ̀ arúgbó lónìí tẹ́ fi rẹ́ ní eegun tiẹ̀ náà sùkọ́lọ̀ sábà ti pọ́n kékeré níjọ́ tí eegun rẹ̀ ó di bisikíìtì ń bọ̀ ọ̀rọ̀ àgbàlagbà tí gbogbo eyín ti ká yẹ àbá gbogbo eyín rẹ̀ ti di ká fún nánà ògbóró tiẹ̀ náà ń nígbà tí àsìkò kan bá tó nìsín ọ̀pọ̀lọpọ̀ tó lè ṣe ó rí kó lè ṣe má wọn náà máa gbé hmm, ìgbàláyé tẹ́lẹ̀ láti takí sọ́jà ọgbà mi ṣẹ́jú méjì láti nìsín ogún wákàtí òní dé òní dé takí wọ́n máa tẹ̀yọ́ tẹ̀yọ́ gbogbo yẹn náà máa bọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n náà bàbá ẹ̀gbọ́n náà bàbá <laughs> wọ́n máa wúra àti sáà di bàbá èmi náà ti di bàbá mi bá <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí ẹ̀ ó ní kí n ti mà bẹ́ẹ̀ ni náà ló ti jẹ́ pípọ́ ọlọ́run ti ti gbọ́rọ̀ lónìí àṣejù tó ń ṣe kò pé ọ agbèrè tó ń bá ka ọ kò gbé ọ àṣeré ka kò níbi tó gbé ọ dé ẹ̀hẹ́n gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì ẹ̀rí pé ọjọ́ mẹ́ta tó ń wí fún bí ìgbàgbọ́ gbogbo ọjọ́ ayé ní ti sọ sùn yá mi ọmọ gbalada òun lè sọ pé no torí pé tí máa ṣe aláṣejù ni pé ọmọ wò pé èyí tẹ̀yìn sọ pé èèyàn gbà ládàá bíi bí ẹni tó ṣe pé hmm, bí ẹni pé kọ́ ló ń fẹ́ ògidì ló ń fẹ́. òun fẹ́ ṣe gan-an ni pé wọ́n gbà ládàá kì í ṣe bí ẹni pé. ṣé ànábì sọ́lọ̀ wá fẹsẹ̀ rán sallallahu alaihi wasallam làwọn ọmọ wa kọ́ òun ṣètò dáa fún wa àwọn wa láwọn alágbọ́n jù nínú riwaya mi anabi sallallahu alaihi wasallam oní alam ukhbaru annaka tasumu an-nahara wa taqumu al-layl jẹ́ ọ̀kan ni wọ́n sọ fún mi pé àwọn máa fi gbogbo ọ̀sán ṣe sòyàm ó sì máa fi gbogbo òru ṣe kìyàm qultu bala mo ní bẹ́ẹ̀ ni èmi náà ni ya Rasulullah ilé anabi sallallahu alaihi wasallam àwọn alẹ́fẹ́lẹ́ tó fà kó sì máa sínú. wànám wàkùm máa sùn kó o sì máa jí láti ṣe kìyàmù lẹ́yìn fa inna li ara rẹ ó lori lórí rẹ ara tẹ̀lé ó lórí wa ẹ gbọdọ sí àlàáfíà yín lò ẹ gbọdọ sí ara yín lò torí ẹ̀yin náà padà kábàámọ̀ ẹ̀yin náà lẹ́ padà náà ti fi ìsáná kí èso nínú gbèsè ayé wa lónìí nínú ọ̀nà táwọn èèyàn fi ń wówó ní bọ́ọ̀lù ẹ̀ríkì bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń gbá bọ́ọ̀lù ẹ máa fi sórí bẹ́ǹtì máa retí ó ti ṣe ká lù ọ́ ó ti ṣe ká má lù ọ́ ẹ sì fi kọ́kọ́rọ́ nù òun náà wàá jókòó yóò máa wòran wọ́n tó pé òun wọ́n tó pé òun wọ́n ní àwọn rìsáàbù lẹ́yìn bíi táyà so ètí wọn bá wá ń lò láti bẹ̀rẹ̀ first half wọ́n tún lò second half kó nínú rẹ̀ ó ti máa dùn tó yóò máa dùn ní kí ah òun òun rí torí ní tíìmù àwọn wọn ò fún sí reserve ṣé kásáré ninety minutes ṣé rèé ni jẹ̀mọ́ ṣé ìsọlọ́ lọ bí ọ èyí sì ṣe pé sọfà amárùwà tó ní láàdá bọ́ọ̀lù bọ́ọ̀lù yẹyẹ lásán lọ́wọ́ a máa sáré tẹ̀lé ah, ọlọ́lọ́ mọ bí ẹni ẹni tó dá bọ́ọ̀lù lẹ̀ gan-an bí ṣètánì ṣe kó sí lórí àwọn nípa àbẹ́ẹ̀rí bọ́ọ̀lù rí ah, wọ́n wá fẹ́ látẹ́kùn wọ́n á rí rondo báyìí ẹ àbí bí wọ́tàmílọ̀ àkàràmà kò mọ̀ wá gbogbo àwọn géńdé ọmọ wa sátẹ̀lẹ̀ wọ́n máa lé káfẹ́ à ah, bàbá alágbèjà ní ilé bọ́ọ̀lù káfẹ́ à àwọn àwọn striker nìyẹn kí ni strike. <laughs> subhanallah ah wọ́n ti gbogbo òrègbè wọ́n fi mọ́ mi yẹn yóò máa saka yóò máa sa ẹlòmíì kan tí náà ń tí mi ní tí ègbè ẹsẹ̀ rẹ̀ nìkan ọ̀wọ́ pàǹkà ń sáré yìí náà ni àyàwó ilé ń jiyàn bí bọ́ọ̀lù bá bọ́ tàwọn lè ní kó ṣe dúró rí <laughs> odidi géńdé tí wọ́n máa ṣe kánú lórí irọ́ àfa tọ́ba sáré náà ń tí mi ti kẹ́ ẹ̀sẹ̀ ń bẹ́ẹ̀ nù rẹ̀ náà ẹ̀sẹ̀ yẹ̀yẹ́ àkàrà wọn fún mi lọ tó o bá jókòó tó gbà tó ilé ọmọ mi hẹlẹhẹlẹ báyìí nígbà tí ó gbẹ mi nígbà tí nǹkan ṣe bẹ́ẹ̀ ni tí nǹkan ṣe nǹkan ti ṣe nǹkan. ẹ bẹ́ẹ̀ ni wọ́n ní chukwu màkà ọkùnrin jẹ tá mẹ́rin abẹ́ ẹ̀gbọ́n ni pínpínpá fún kíni kánú kíni kánú pìlà. wọ́n gbá bọ́ọ̀lù kan pẹ̀lú àwọn kìnnìkan bí èyí ń bà bí kí wọ́n kù wọ́n gbá bọ́ọ̀lù tán wọ́n jẹra wọn wá wà gbàtọ̀ sáré lọ sọ́tún tó sáré tí ò sí ládá tí ò sí ládá ó tún wá lọ kí àwọn opponenti nílé tí wọ́n dé sí kó ti gbá bọ́ọ̀lù fún wọn rí wọ́n wá fẹ́ padà sí ibùgbé tiẹ̀ bẹ́ẹ̀ni ti lọ́nà bọ́ọ̀lù òfò ẹ̀dá fáìlì wo lélẹ́yìn oṣù fáìlì wo lọ́fẹ́ẹ́ sí. torí rẹ̀ kákìí sára ara wa lẹ́tọ̀ọ́ lórí wa ara wa ó ní lórí wa tó bá fi ara rẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ò ara re náà ni ó padà fàbọ̀ sí wo bẹ́ẹ̀ yẹn ti máa ń gbó kò di process púpọ̀ ọkọ̀ fúnpọ̀ jìnnà wá rí di ẹni tó ti di jẹ́gẹ́jẹ́gẹ́ ó lè padà sẹ́yìn mélòó mélòó ọmọ nàìjíríà yìí gan-an tẹ́ pé lórí pápá ló kú sí wọ́n gbá bọ́ọ̀lù lọ ló kú wọ́n sọ pé ẹ̀mí dàmà lọ́wọ́ lójú ní ilé ayé lẹ́mù àìmọye bọ́ọ̀lù ló ti kú sórí fíìlì ara wa lẹ́tọ̀ọ́ lórí wa mọ́ ara wa lẹ́tọ̀ọ́ lórí ẹ àti ara wa lò ká fara wa níwọ̀ rẹ̀ nídìí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ́ ara rẹ̀ lò tùrẹ́ ni tẹ́mi rẹ̀ bá gùn ní òsì lọ́npẹ́ ẹni tó bá ti fàrí kun dá tó fi dára rẹ̀ léegun ẹ̀yìn àbá òní lè dìde dúró fi sọ́lá sòkè yẹn ọmọ ìwọ ara rẹ̀ fara rẹ̀ ń bẹ nínú pé yẹn gbọ́n gbọ́dọ̀gbọ́dọ̀ bá ká ọ̀gbọ̀dọ̀ fara rẹ̀ sí nísìnyí táwọn bá fẹ́ gun kí ni àwọn àgàsọ yìí lọ sókè ẹnìkan ló mi nù wá nísìn kóṣkóṣkóṣkó ti bọ́ sókè ibi tí egun bẹ lára rẹ̀ dé tí wọ́n bá ló ń sin bẹ́ẹ̀ ó sì jọ mẹ́ta lọ tútù kálukú dára rẹ̀ mọ̀ bàjẹ́ má ṣàfarawé ah, bàbá amúti bẹ́ẹ̀ náà ah, wọn náà ńgbà tó wù ú ní bàbá àwọn bàbá máa ń mọ̀ wọn ara wọn ni ẹ̀yin ọ̀dọ́ wa ń pàkíyèsí tì í náà tọba ló gbẹsẹ̀ tẹsẹ̀ rí ọbọ sórí kìnnì tọba yí ẹ kọ tó yé sògbogbo orú nǹkan o túmọ̀ sí sábàárẹ̀ yẹn ọba ká kéèyàn má fara rẹ̀ sí. ẹ lọ lé alájọyọ̀ kan wọn wọn ń gbóúnjẹ fún yín kí wọn ń ṣe ìyàwó wọn ń ṣe wàlímà wọn ń gbóúnjẹ fún wọn ní bí ọba lè fi ara dé àbá ó sì mọ wọn rẹ wọ́n gbọ́n dáadáa tó bá ti jẹ jẹ kiri ẹran méjì lọ róńdó róńdó ọ̀ ya ìgbẹ́ sí i ó kù òsì ẹ má pé ìṣe bó ṣe rẹ́ran ló jẹran àfà níbi tó ń bá ti ń yàgbẹ́ ni kò ní bọ́ débẹ̀ wọn náà máa dára jù sọtúmọ̀ sí pé ọmọ ìwọ ara rẹ fara rẹ ni ọbẹ̀ nu àjẹmọ́ ẹni tó kí tó bá gun ọ̀kadà yìí tátẹ́kùn bá fi lè fẹ́ẹ̀sì kò ní gbádùn ara rẹ̀ mọ́ sàfarawé mọ́ sàfarawé má gbọ́ kadà o tí wọ́n bá fi lè lọ dán òpin títí ẹ bá bọ́ onírẹ́ni tó tì ọ́ ó sì ń bẹ́nu àwọn èèyàn tí wọ́n gbé yẹn ó lè gbọ́ kadà tẹ́sí pé kò lè gbọ́ kadà àmọ́ nídìí láti wọ àwọn aṣọ tó nípa burúkú tí ìdí kátẹ́gùn ọ̀kọ́kọ́ rọ́ọ̀nù yẹn láyà àwọn awọ singilẹ́tì gbọ́ kadà ìjọ títí ọba débọ̀ ọmọ kò fún ara rẹ níwọ̀ rẹ̀ nínú para wa níwọ̀ lórí wa ká sọra fún táǹjẹ ìsìnkú gbogbo oúnjẹ ọlọ́ra oúnjẹ olóróró oúnjẹ kìnnì kan máa dí kan ó bá máa kó gbogbo ẹ̀ jẹ ṣúgà bá bu kọ́ọ̀pù kìnnì kan tí yóò tó tí yóò tó dajì lítà fún ó lè kó ṣúgà mẹ́ẹ̀ẹ́dógún sí kí ló dé à èmi fẹ́ràn ṣúgà pọ̀ à dídì rẹ bá yí òròpo ó kò sí o gbogbo ẹni tó ọ̀fẹ́ kó rí ìdí rẹ ní orí nígbà máa ń bọ́ tì í nù. inú pọ̀ ọ̀mọ̀ ọ̀mọ ìwà ara rẹ̀ fún un. tẹnu rẹ mọ dúdùn wọn wá mọ kò jẹ̀dí wá ọwọ́ abẹnujẹ́ wọn ní kó o mu tọ́ḿbìlà kan yìí àgbo jẹ̀dí kó fi káńtà adúrú ṣúgà tó ti wà nù rẹ tí ó bà insulin rẹ jẹ́ ọwọ́ ni dọ̀dọ̀nà ah, owó tí mo fi fẹ́ mi àgà àrùn ṣúgà bá mọ ọkọ̀ òsì o nínú pé èèyàn mọ ìwọ ara rẹ̀ fúri ara rẹ̀ jọ̀mọ́ ara wa níwọ̀ lórí wa ká sọ̀wọ́ rẹ̀ fún torí ẹ̀ ló ti jẹ́ pé nínú wọ ara wa náà ní kójú ọ̀gbọ́dọ̀ máa rọ̀ kó dúró lójú ọkàn lè dúró ńbẹ̀ pé kó fi ra kán sí ọlá kó sì gbẹ́nu wọlé kí ló dé Ànábì sallallahu alaihi wasallam tójú bá ń rọ̀ yóò wọ ọbẹ̀ pé kó mi rò fi kàn lára yóò sì kú ọbẹ̀. kí ló dé ó nítorí pé ọ̀sẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni òun á fi kọ́kàn la mọ́lá ìjẹ́bẹ̀ wọn á lọ ga sínú òjò tó tó fi bẹ̀rẹ̀ sí ìdá lórí rẹ̀ wọ́n ti ṣe àwọn ti omi ibi tó ti wá lò ti omi tí ò sí lọ́wọ́ wèrè ọlọ́wọ́ adékójú ọbẹ̀ rẹ̀ ní inú wọn kó orí rẹ̀ ọ̀dà lé nítorí yẹ adúgbò fọlọ tiẹ̀ ti jẹ́ bí mùsùlùmí ni wọ́n bákan náà nínú wọ ara rẹ̀ náà ni pé ilé ọ̀gbọ́dọ̀ máa jóná kó o kọ́ kàdímálé wọ́n sá jáde ní ìrẹ̀dá wọn pé ọmọ abílẹ̀ ń di ọkọ̀ tí ń ta gbójú ọ̀rọ̀ ọkọ̀ tí ń lé kò nídìí gbogbo èèyàn náà gbójú bá ń rọ̀ kí lẹ́sìn ẹ wọlé lọ yìí bí wọ́n bá ń jókòó ẹ tulẹ̀ tó àbúrò ọ̀sẹ̀ máa kí ẹnì gbogbo èèyàn ó kí gbogbo èèyàn ní abẹ́ntí ọba gbọ́ eléyìí jẹ́ bó ti jẹ́ mìíràn. wà ìnà lè zọ́wọ́ jí ká àlẹ́ ìka ọ̀ọ́ dájúdájú ìyàwó rẹ ìyàwó rẹ ọkọ rẹ ọlẹ́tọ̀ lórí ẹ̀ torí zọ́wọ́ léde lárúbáwá ó túmọ̀ sí ìyàwó túmọ̀ sọ̀kọ̀ láì sí tàǹbẹ̀ ìyàwó rẹ lẹ́tọ̀ lórí rẹ o ẹnikẹ́ni bá ti fẹ́ yàwó ó lẹ́tọ̀ọ́ lórí yín ẹ gbọ́dọ̀ lásìkò fún ẹ máa jókòó pẹ̀lú ìyàwó yín ètò pé twenty four hours ó ẹ ẹ bí wọ́n ti pè àwọn àsìkò díẹ̀ díẹ̀ tó bá fi wà nílé tó fi wà lẹ́sìlì ó jókòó pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ̀mí wọn ló sì jẹ̀ kalẹ̀ ẹ̀jọ̀ máa sọ̀rọ̀ kó ló tiẹ̀ fi dán ọmọ kí wọn náà fi dá mọ̀ so ẹ̀jọ̀ máa jíròrò títí tí ọ́. tí wọn náà ṣe à ah, nǹkan báyìí bá tiẹ̀ ṣẹlẹ̀ lónìí òun náà yọ ọlọ́pọlọ rẹ̀ òun náà ti sọ tí òun náà bá fẹ́ wọn náà yọ ọlọ́pọlọ rẹ̀ tẹ́lẹ̀ yìí nínú wọ̀ tó ní lórí rẹ̀ ni nínú wọ̀ tó ní lórí rẹ̀ òun náà ní máa sọ̀rọ̀ kọ́ ẹ ojú máa tì èmi níbi ìtìyàwó rẹ kọ ojú ti ọ̀pẹ bí tọkọ rẹ kọ bákan náà nínú ẹ̀tọ́ ìyàwó rẹ lórí rẹ òun náà nípa ọ̀gbọ́dọ̀ pátì bí aṣọ tó ti gbó agbọ́pọ̀ asọ̀rọ̀ asọ̀rọ̀ títí tí ọ̀rọ̀ yìí náà sáni asọ̀rọ̀ títí títí títí títí àfà títí tìlẹ̀fì tìlẹ̀fì fẹ́ẹ̀ ma lójúmọ́ ọ̀rọ̀ yìí náà ni à ó pé ìwọ ìyàwó rẹ fún ọ so ó ní ẹ̀tọ́ lórí rẹ kó o sí aṣọ rẹ wò nínú ẹ̀tọ́ rẹ ni torí tó bìnrin bá soge tó bá soge tó bá soge kò soge nítorí oge kí ni ó soge nítorí kó o lè bá yọ aṣọ kó o lára rẹ torí rẹ lèsì tó wàá ya dẹpẹ tó ya nàgẹrẹ tí aṣọ yẹn a ah, masha Allah aṣọ rẹ yẹn wọn fẹ́ kọ wọsùn wọsùn báwò wọsùn báwò ó fún yàwó rẹ lẹ́tọ̀ọ́ rẹ yẹsẹ pé tí àwọn ọmọ sọ pé ustaazi ni ustaazi ni gbogbo òru wọn máa tún ṣe náfìlà náà ni wọn máa ṣe mùrọ́jà kùránì rògbò yé torí pé ìyàwó rẹ náà ní ẹ̀tọ́ lórí rẹ. وإن لزورك عليك حقا àti ike àwọn èèyàn tó ti kí wọ́n ń bẹ̀ ọ́ wò àwọn náà ní ẹ̀tọ́ lórí rẹ̀ ẹni tó bá bẹ̀ ọ́ wò ń lè rẹ̀ ọ́ lẹ́tọ̀ lórí ẹ̀ ìdí kí wọn á bẹ̀ ọ́ wò ó fi rírí tán láì yóò máa sọ̀rọ̀ dálẹ̀ sì ń tọkàn pẹ̀lú ẹ̀ sì tọjọ́ bẹ́ẹ̀ yẹn. وإن بحسبك أن تصوم في كل شهر ثلاثة أيام ó sì tú ọkùnkọ́ ọmọ ṣẹṣẹ yá mọ́ ọjọ́ mẹ́ta ní gbogbo oṣooṣù. فإن لك بكل حسنة عشر أمثالها ترجو بدالا تباتي لقم الله في صار فإن ذلك صيام الدهر تباسل رقاقه هذا في ذات بوجاهل في الصيام فشددت فشد فشدد علي إمني مولي مرامي لا بات لمامي èmi ni mo lè mọ́ra mi làbá fi lè mọ́ mi fáyidà mà ń ṣe dada yóò ṣe dada àlè ẹni tó bá ti mú nǹkan lélẹ̀ èlé náà wọ́n fi san fún nígbà táwọn ọmọ Ísírẹ́lì mú ọ̀rọ̀ màálù lélẹ̀ kí lọ́lọ́ ṣe fún wọn ó gbé lélẹ̀ jù bẹ́ẹ̀ lọ fún wọn wọ́n ní kí ọmọ ìṣèjọ́ mẹ́ta wọ́n lọ ní rárá agbára mi jù bẹ́ẹ̀ lọ ó fi bá dórí pé ojoojúmọ́ wọ́n ní ọ̀dà àfi kò kankan pàjọ́ kàtì wọ́n ló lè mọ́ra àgbẹ̀sẹ̀ má bá lọ náà nítorí kú o ọlọ́run ọlọ́nu. Hmm. ok à ń ṣe dọ́kà ń fọdọ́ kan lẹ̀ à ń ṣe dọ́kà ń fọdọ́ kan lẹ̀ ọjọ́ kan á bọ́ sí júmọ̀ à ọjọ́ kan bọ́ sí sátidé ọjọ́ kan bọ́ sí jọ́ọdún ọjọ́ tá a ṣe ọbọ̀ sí júmọ̀ à àti ṣe àṣe ní alhamis júmọ̀ à láti àṣe ní júmọ̀ à àṣàbùtì láti àti lọ́dún kọ̀la ọdún kọ̀la lọ́bọ́ sí torí wà ti sọ pé ó ti ọjọ́ kan fọjọ́ kan lé ó ti ọjọ́ kan fọjọ́ kan ọjọ́ òní ò lè bọ́ sí tó bá bọ́ sí júmọ́ àmọ́ bá lọ torí pé kìí ṣe jọ júmọ́ àni wọ́n dá sí tó bá bọ́ sí àṣàpùtù máa bá lọ torí kìí ṣe àṣàpùtù lọ dá sí tó fi ṣe sùúyà àmọ́ tó bá bọ́ sí jọ ọdún ò bẹ́ẹ̀ tó bá bọ́ sí jọ ọdún ò bẹ́ẹ̀ tó rà sọ pé kìí ṣe jọ ọdún lọ dá sí àní sọ pé kìí síjọ́ ọdún lọ dá sí gẹ́gẹ́ bí ẹni tí ń sọ sùyàm sùyàm kàfàrà pápọ̀ pààyàn wọ́n sọ pé fọ sùyàm ṣàhárẹ́yìn mú tẹ̀tẹ̀ àbí àyè yóò sọ sùyàm oṣù méjì ń tẹ̀lé ń tẹ̀lé nàìjíríà tẹ̀lé ń tẹ̀lé gbogbo ọjọ́ tó bá bọ́ sí ni yàtọ̀ sọ́jọ́ ọdún yọ̀ọ́ fi ọjọ́ ọdún kò ní sọ sùyàm ìjọ tó tẹ̀lé ní ọbẹ̀ rẹ̀ lẹ́yìn ìjọba tọ́ olóhùn ló ń lé koko làbá fi lé koko mọ nǹkan sọ pé fashaddada Allahu alayhi nínú ẹ̀kọ́ nù ọ́ wa sharru laysa ilayhi àyíká burú ti sọ́dọ̀ lọ. wa anna la nadri asharrun urida biman fil ard am arada bihim rabbuhum rashada. nígbà táwọn àlùjànnú bẹ́ẹ̀ sọ̀rọ̀ àbúrò wọn láàmú sábúrú ni agbàlérò pé kó ti àwọn ẹni tí ń bẹ lórí ilẹ̀ ni àbólúwa ẹlẹ́dàá wọn tó gbà lérò pé kó ṣe wọ́n ní mànà. lèyìn ní kí tó bá tẹ́ sọ̀rọ̀ aburú ò ní fi tì sọ́dọ̀ lọ. anabi ibrahim aleyhi salam wọn ni walladhi huwa yut'imuni wa yasqin. òun náà lọ́ba tó ti pé máa fún mi lóúnjẹ jẹ́ máa fún mi lómi mu. wa idha maritu fa huwa yashfin kọsọ ike wà ìdá amúrọ́dọ̀nì àbí wà ìdá amúrọ́dọ̀nì kọsọ bẹ́ẹ̀ tọ́ba ju àbá rẹ̀ sẹ́mi wà ìdá amárẹ́tù sẹ́mi bá sàárẹ̀ tọ̀rọ̀ pé yé wa ẹ̀hẹ́n òní burúkú sọ́dọ̀ ọlọ́run àti dáadáa ta ìdá ọ̀dọ̀ ọlọ́run ló ti ń wà ọ́ àmọ́ nínú ẹ̀kọ́ èdè ẹ̀kọ́ ọ̀rọ̀. èsì kọ́ lọ ń ooo bí yorùbá lẹ́wọ̀ ọ sọ ike ikú sì mú ọmọ yìí lọ ikú sì mú ọmọ yìí lọ ìyẹn ni pé yorùbá lẹ́wọ̀ iṣẹ́ kékeré kọ́ làwọn ṣe tí fi máa tó àwọn burúkú àwọn èèyàn jù ẹni tí Islam láhàn àwọn èèyàn jù gbogbo eléyìí Islam brush wa ẹ má máa sọsọ kú sọsọ lọ. tán ó sì yà Rasulullah èmi á sọ fún anabi èmi lágbára o anabi á ní ọ̀dà máa ṣe sùyàmù anabi Dawud alayhi salam wa la tazid alayhi ọ̀gbọ́dọ̀ fi kún un qultu wa ma kana sùyàmù Dawud mo ní bò ní sùyàmù Dawud anabi ní nisfu dahr ìdajì ọjọ́ ayé rẹ̀ ló fi ṣe sùyàmù ọjọ́ kan dájọ́ kan فكان عبد الله يقول بعد ذلك عبد الله بن عمرو lẹ́yìn eléyìí wọ́n á sọ pé báyìí ma kábò lẹ́yìn ìgbà tó ti dàgbà wọ́n á ní yá lẹ́yìn tẹ̀lé kọ̀bí tó rukhsata rasulillahi sallallahu alaihi wasallam ah, ó ṣe bátìmà kí n gba ìjẹ̀kùn dáná fi ṣe fún un kí n máa ṣe jọ́mẹ́ta lẹ́yìn ọ̀tá tẹ̀kì torí nípa rí ọ̀padà rọrùn má. tọ́ nínú ìwáyà mi àdìsí kan náà là ń bá lọ. anábìrin alẹ́ ọkùnrin anẹ́tẹ̀kẹ́sọ́mọ́tàhọ́ jáwọn fún mi ń rò pé gbogbo ọjọ́ ayé ló fi ṣe sùyàm ọ̀tọ́kọ̀rọ̀ alukur'an kulla layla ó sì máa kílẹ̀ alukur'an láti já ní gbogbo òru ojoojúmọ́ ẹ̀rí pé ìkápá ọkọ̀ fún abdullahi naam gbogbo òru kan yóò parí alukur'an tí wọ́n parí sí láàrin ọdún òru kan yóò parí gbogbo alukur'an tọ́ọ̀ bẹ́ẹ̀ ni ojú ọ̀nà àti wàlìjẹ́nà ni èyí máa ń fà pé ẹ̀ ń tún máa ṣàṣejù ń gbà mí kọ́ ló ń sànù wa ìdènà àṣejù ògbé yẹn dá lìjẹ́nà ká mú un bá nàbì tìṣe fi kọ́ wa ló lè pé wa. ó ní wọn lòun tún máa ń kí alukurani lápèjá lóru kan lọ́kùnrin tó bá yà ya Rasulullah mo ní bẹ́ẹ̀ ni rẹ̀ ànábì. wọ́n lé kórè tiẹ̀ dẹ́rẹ́ kẹ́ illa al-khayr ṣùgbọ́n tí mo gbà lérò pẹ̀lú gbogbo eléyìí náà ni pé rere rere ni mò ń fi wá. àmọ́ ojoojúmọ́ kíkẹ́ alukur'ani kan ní gbogbo orúkọ kan ó lé ní mọ̀fí wá qala fasum sawma nabiyyillahi Dawud anábì ní kò burú siyamu Dawud aleyhi salam ní kò máa ṣe fa innahu kana a'bada an-nas torí òun gan lẹni tó sẹ́sì fọlọ́njì waqra al-Qur'an máa kí alukur'an fi kulli shahr oṣù ni ó fi máa parí ẹ̀ yẹtù pọ́ mọ́ parí ẹ̀ lálálẹ́ subhanallah àníwọ̀ parí rẹ̀ ti lọ́dún abẹ́ ẹ̀kọ́ ni alukuraani yẹn lomi òkè tán láàrin ọdún márùn ẹnìkan sì ń ké gbogbo ẹ̀ tán lóru kan anábìwá ní oṣù kan ni òfin máa ṣe. قلت يا نبي الله إني أطيق أفضل من ذلك من يا النبي فأقبل من قاجبه قال فاقرأه في كل عشرين هذا كو قجا نكو في ما قاريره قلت يا نبي الله إني أطيق أفضل من ذلك من يرى النبي عليه الله قاعد في لو أهد ممكن لورو لورو جوجما قال تقرأه في كل عشرة في كل عشر أجاكم جمع وما قال القرآن قلت يا نبي الله إني أطيق أفضل من ذلك من يموت الله قاعد في ما في والجنة قال تقرأه في كل سبع أجاكم جمع ولا تزيد على ذلك ọ gbọ́dọ̀ dín síbẹ̀ ọ gbọ́dọ̀ dín síbẹ̀ ọ gbọ́dọ̀ kájẹ yọkan lọ láàrin ọjọ́ méje fẹsẹ tètè fẹsẹ tètè àlẹ yìí èmi ni mo lé koko làbá lé koko má mi ìyẹn ni pé ntún gbà bẹ wa qala li an-nabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún mi pé la tadri innaka la dájúdájú ìwọ ọmọ làálẹkẹ yaqulu bika umru ẹ̀mí rẹ mà léegun kọl yẹnikẹmi rẹ léegun kódìkó ní lè ṣe máa oṣù tó búra kọl onímọ̀ asọ ìpè ọwọ́ asọ ìpè fasirtu ila alladhi qala nàbì ní paríparí èyí tánàbí papà pé kí n ṣe náà ni mo padà padà sí o sáà pé iná lé lè horo rẹ ọ̀ yàgbẹ́yìn ọ̀rọ̀ iná lílo ń padà yá gbẹ̀yìn níta ní kó wọn ṣe tó ń sọ pé ń lágbára jù bẹ́ẹ̀ lọ ló ń padà padà sí ṣe àwọn ọjọ́ mẹ́ta mẹ́ta alukur'ani kìkì láàrin ọjọ́ méje méje falamma kabirtu ní ìgbà tí mo wá dàgbà waditu anni kuntu qabiltu rukhsata nabi sallallahu alayhi wa sallam ó wá sí mi bí kápé mo ti gba ìdẹ̀kùn tánàbí sallallahu alayhi wa sallam ṣe fún mi láti bẹ̀rẹ̀ nínú ìwáyà mi wa inna li waladika alayka haqqan ìyá ọmọ rẹ gán lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ ọmọ wa ọ lẹ́tọ̀ọ́ lórí wa tẹ́ ẹ rántí dọ́tẹ́ ti bọ́ ọmọ jókòó káyìn tẹ́ ẹ bọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀rọ kí nǹkan títà máa pa yín pọ̀ pẹ̀lú ojú kẹ́ ránkò lọ ìkó yìí náà ní ojoojúmọ́ máa gbá ìdí ẹ̀ tí mo bá mú ọ bẹ́ẹ̀ kò sí nǹkan mi ọmọ náà ti wá pa àwọn èdè máa rọ́ọ̀kù máa gba ìdí ẹ̀ tí mo bá mú ọ gbogbo èdè tó gbọ́ lẹ́nu ẹ̀mí ẹ̀kọ́ tó rí kọ́ ọmọ nù wọ́n náà pàṣẹ tẹ́ǹbà máa jókòó tẹ́ǹsọ̀ fọ́mà kí ló dé tọ́lọ̀ fi dá wa gan ẹ̀sìn táǹsì ta lọ́lọ́ fi rán títí nìkan gbèsè ayé ìyá anábìwá Muhammad sallallahu alaihi wa sallam. ẹ̀yin gan alára ẹ̀yin gan alára kò kí ni tàn yín gbọ́dọ̀ ti wá gbọ́dọ̀ ti jábọ̀ nígbà tí bàbá ọba kú ma bí bàbá bá ti kú ní ìsìn gbàjú kí nọ́mbà àmọ́ òní ma wọ́n ra ma bàbá ara wọn Oge bàbá bàbá mi mi ma. wọ́n máa sọ pé láàánì láàánì wọn máa pe dáàdì mi sọ́ọ̀nì mu rẹ láàánì láàánì láàánì láàánì láàánì àbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ <laughs> Abdul Awwal ẹni láàánì abẹ́rẹ́ nǹkan mọ́ Abdul Awwal yóò bá ní láàánì. ókè ta ló wá bí bàbá tó bí bàbá rẹ̀ á ẹ̀ má gbọ́pọ̀lọ́ mi lọ tí kò ti yé mélòó ni wàá náà níbi ní lójó kan bí tó mú kọ bàbá tó bí bàbá òun mélòó kọ́dà bọ́ bá tún gba ẹlòmíì mọ́tò yóò fẹ́ lù àbí bá dá tó lè ṣe creativity ọkàn fún ló kọ̀ọ̀kan ni. ní àtàtì wọn kọ́ àwọn bàbá arú eléyìí káfíìrì náà lọ́pọ̀lọpọ̀ wọn wọn gba Islam ẹlòmíì lórí lórí bàbá tó bí bàbá rẹ̀ ní Islam ti bọ́nu fámìlì wọn ẹlòmíì lórí bàbá tiẹ̀ ẹlòmíì lórí tiẹ̀ tiẹ̀ ní òun méjọ́ ń bẹ̀ òun tó ọmọ tán rí ọmọ tán báwo ni ẹ àbí òye wa tó gbogbo orú nǹkan yẹn gbàtí bàbá ọba bọ́ ọmọ jókòó ẹ̀gbọ́n gan alára sọ rántí gbàtí bàbá ẹ̀ bọ́ jókòó pé kí ló sọ bàbá ti ọ̀bọ jókòó wọ́n ti wá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ rẹ lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ má fi fi pamọ́ ọmọ rẹ lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ má jọ ọmọ owó ìkísà ọmọ rẹ lẹ́tọ̀ọ́ lórí rẹ̀ kọ́ rẹ lẹ́kọ̀ọ́ kọ́mọ rẹ lọ́gbọ́n kọ́mọ ọmọ ìyá gọ̀ so ọmọ rẹ lẹ́tọ̀ lórí rẹ dé títí tọ́mọ rẹ ìfẹ́yàwó tó bá jọ kùnà títí tọ́mọ rẹ lọ́lé ọkọ tó bá jọ bìí ojúṣe rẹ ni torí ẹ nínú fíkọlì islámì wọn ní kò tọ́ kí bàbá wa kọ àmọ́ mẹsíkìlì wa pé ah, àwọn ọmọ tó bá mọ̀ kó ti tó yàwó ní oníkọlọ o wọn ní bàbá rẹ tún yẹ kó fẹ́ yàwó. ìjọba fẹ́ dínà kọ́mọ́ ọmọ sẹlẹ̀ ìtumọ̀ sí pé ọba yín wọ́n lẹ́tọ̀ lórí yín o. nínú rí ọ̀hẹ́ mi lásán ọmọ mọ̀ nsọ́ ọmọ abẹ́ lásán ọmọ mọ̀ nsọ́ ọmọ abẹ́ lásán ọmọ mọ̀ nsọ́ ọmọ abẹ́ gbogbo ẹni tó máa fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ti sùyàm kò sí sùyàm anábì wílẹ̀ mẹ́ta ẹni kó aláṣẹ jù nù sẹ́wọ̀n kọ́rọ̀ àṣejù náà ni mọ́mù náwáwí ló kọ́ àdìsí jọlé lórí nínú báàbù yìí gbogbo aláṣejù wọ́n kó gbogbo ojoojúmọ́ sùyàm sùyàm kò sí sùyàm kò ní ládàá. nínú riwaya mi ahabba sùyàm ila Allah ta'ala sùyàm Dawud sùyàm tó tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù ọ̀nà ni sùyàm Dawud wa ahabbu salati ila Allah ta'ala salatu Dawud salatu tó sì jẹ́ pọ́lọ́ wọn nífẹ̀ẹ́ sí jù náà ni ti Dawud. kana yanamu nisfal báwo ni salati rẹ̀ rí wọ́n ní yóò fi ìdajì òru sùn ọ̀yàn kó mùsùlùmí yóò sì fi dákanu mẹ́ta òru yóò fi dìde dúró láti ṣe kìyàmù lẹ̀ ọ̀yàn náà mùsùlùmí yóò tún wá sùn ní dákan nínú mẹ́fà òru ẹ̀ ọ̀gẹ́ dákanu mẹ́ta tó bá fi kún dákanu mẹ́fà ó di ìdajì yòókù ìdajì ni ó fi sùn yóò mú one over three yóò fi ṣe lẹ̀ one over six tó wá kù tó lu òfin tán yóò fi wá sùn tán níbo làwọn aláṣejù wà sílé yìí tí ó fi gbogbo òru tó ń ṣe kìyàmù lẹ̀ tán ọ̀kánà ẹ̀sùnmù yawman ọ̀yọ́fẹ̀rù yawman tí wọ́n ti fi àmọ́ ọjọ́ kan yóò fi ọjọ́ kejì lẹ̀. wala yaqirru idha laqa wala yafirru idha laqa lè sá nígbà tó bá pàdé ọ̀tá dàwùdù kì í sá nígbà tó bá pàdé ọ̀tá torí kó fara rẹ̀ níwọ̀ rẹ̀ gbọ́dọ̀ wá fi gbogbo ojoojúmọ́ ṣe sùyàm tó fi gbogbo ojoojúmọ́ ṣe kìyàm tó fi bá dé ńkọ tó lè dúró òní lè dúró wọ́n tó ti di kẹ́jẹkẹ́jẹ òní lè dúró. tó nínú rìwáyà mi hadithi kan yín náà abdullahi bin amr radiyallahu anhu ó ní ankaxani abimra'atan data hasabin bàbá mi fẹ́yàwó kan fún mi mo rò pé rí mẹ́rin bàbá rẹ̀ fẹ́yàwó ẹ̀yin bàbá hun ẹ̀yin bàbá tẹ́lẹ̀ lè fẹ́yàwó fọ́ọ̀mù ìyàwó alákọ̀ọ́kọ́ ni gbèsè tó wà fẹ́ fẹ́yàwó kejì tó lọ bá bàbá kan ká àbùkù nù o ìyàwó kejì ìyàwó kẹta kẹrin agbára rẹ̀ ká ni o ìyàwó nàmbà wàn báàsì. Hmm, bàbá rẹ̀ ọ̀bọ̀ gbẹ̀yìn èyí ti pẹ́ pẹ́ pẹ́ fẹ́ ṣe reception yẹ̀yẹ́ kan tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀bẹ̀ wá ọ̀wọ́ pé akànfẹ́ yàwó fẹ́ sọ̀dáàkì àbí èyí wa ẹ̀ ti ṣe wàlímà àbí èyí wa ẹ̀ ló ti jẹ́ pé wúlẹ́ lẹ́ pa bàbá rẹ̀ ọ̀bọ̀ pa so gbogbo eléyìí àmọ́ pé àwọn àmọ́ àlọ́ dára àmọ́ àdára ọlọ́mọdé ọlọ́mọdé bàbá rẹ̀ kọ́ gbọ́dọ̀ sí fúnra rẹ̀ kátó pé ọmọ àdára kọ́ ọjọ́ bó ti ṣe jẹ́ mbẹ́ bàbá mi fẹ́ yàwó fún mi ọwọ́ ajé ọmọ ilé ńlá ìyàwó tó fẹ́ fún mi. وكان يتعاهد bàbá mi wọ́n máa wá ń wo kanẹ́tọ̀ wọ́n máa wá ń wo ìyàwó ọmọ rẹ̀ wọ́n bàbá rere níyàwó ètò ìpàdé fẹ́ yàwó fọ́ ọmọ o kọ́ wa pé ẹ̀ ní wẹ́yìn máa bóò ní tẹ wà lálàáfíà tí ò sí yọnu kankan ẹn tó ọ̀bọ máa mi jà ètò pé tó máa mi ọ̀bọ jà tó ọ̀bọ máa mi jà torí tó máa mi ọ̀bọ jà àwọn tó yàn pé ọmọ rẹ pàǹlẹ ní tó ọ̀bọ máa mi jà àtúrò àti ìmọ̀wà rẹ dáadáa ìtumọ̀ rẹ̀ ń bracket òní péjá tó ọ̀bọ máa mi jà hmm. tọ́ yóò ti lọ bí ọmọ rẹ náà léèrè tí ètò kó ń ìyàwó ran àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí wọ́n bá dé náà yóò dò ẹ ọ̀rọ̀ ìyàwó ti gbé mi because ẹ àwọn ìkéde kan àwọn àkáǹtì kan tó mọ audit àwọn ké ọ ọ kí ni tó audit táwọn àwọn àkáǹtì ẹ kàn gbé lọ lé àkáǹtì kọ balance sheet ni so àwùjọ wọ àwọn àti ẹ ti ju àkáǹtì lọ báyìí o rò pé yé because ìdáhùn ńlá ni kò fẹ́ yàwó pàtí ọ̀bá yí ọ ìdáhùn ńlá gidi àwọn afẹ́yàwó o lè ta bíọ́bíọ́ wọ́n á ti gé bí adìẹ bómi àfi bí ẹni tí wọ́n ti pè àgùtà bùjẹ àwùjọ bìlẹ̀ ó kọ́ bàjẹ́ nù ó kọ́ bàjẹ́ nù tó bàbá ọbẹ̀ léwò bàbá wa wo ìyàwó ọmọ rẹ̀ bàbá wa ń bi ìyàwó ọmọ nípa ọkọ rẹ̀ tí sọmọ tiẹ̀ ọ̀tọ̀ kóòlù lẹ̀hó ìyàwó wa sọ pé ni'ma ar-rajul à ah, ẹni rẹ ni ọkọ mi o ni'ma ar-rajulu min rajuli òun lọ ẹni rẹ nù àwọn ọkùnrin ẹni rẹ lọkùnrin yẹn lam yata' lana firashan láti gbàgbà ti fẹ́ẹ́ kò gbọ́ bẹ́ẹ̀ di wa rí ẹ̀rí ká ní rẹ́mi ọmọbìnrin ń gbọ́n pọ̀ yàtọ̀ sí ẹni tí ò gbọ́n lọ́kàn sọ́gbàdé gbàù so kéèyàn gbọ́n a ọlọ́run ní fi sàánú èèyàn kọ́lọ́ mẹ́jẹ àgọ̀ kọ́mẹ́jẹ àwọn ọmọ ọwọ́ ọgọ̀ ó ní à ẹni rí lọ́kọ́ wà ògùn bẹ́ẹ̀ di wa rí. ولم يفتش لنا kánẹfẹ láti gbà tó ti fẹ́ wa kò sí aṣọ wa wò rí tẹ̀lé kọ́gbà máàkì pọ̀ kò tẹ́ bẹ́ẹ̀dì rí kò sí aṣọ wò rí ẹ̀yin wa sọ pé ó oh, mùmínì mùmínì kọ̀ ṣé bí ẹ ṣé imáàni wa wá ń pelé yìí. ọfẹ yàwó agárá ọ̀wọ́n àwòrán ọ̀yẹ́ mo ń lo àtẹ̀yìn náà láti gbà tá a ti kó dọdọ rẹ ọ̀dùnkún bẹ́ẹ̀ di wá rí ògùn orí ìtẹ́ wá rí kò sí aṣọ wa wò gbogbo ìgbà tí bàbá bá ti wá wá ìyàwó sàmúgà ẹni rí wà ògùn di rí kò sí aṣọ wa wò túbà gbogbo ìgbà ìwà pọ̀ ọ́. ذكر ذلك للنبي صلى الله عليه وآله وسلم بابارك عمر ابن العاص هو أصفى النبي صلى الله عليه وسلم أنا دعا يقول صفق وابم دعا النبي صلى الله عليه وسلم لا يرد النبي أبي ليرك كيف تصوم يعني كيف سبب يا ديتي ṣé wọn kọ́ wọn sọ fún mi pé wọn máa fi gbogbo ọ̀sán ṣe sùyàm gbogbo òru wọn máa fi ṣe sùyàm anábìá ni báwo lọ́ máa ṣe sùyàm qultu kulla yawm olójoojúmọ́ ni qala wa kayfa takhtim báwo lọ alukur'an kíkì rẹ lọ́ máa parí ẹ̀ qultu kulla layla òru ojoojúmọ́ ni wa dhakara nahwa ma gbogbo òru ọ̀rọ̀ tó ti síwájú ló tuntun sọ. وكان يقرأ على بعض أهله الصبع الذي يقرأه يعرضه من النهار ليكون أخف عليه بالليل واني انجي ما نسيني القرآن توكي لولو يوتي كيف واني كان ينوع وانا كي ياري لوس وما بعد وما كوركت سولا توبا تلولو توبا بكي ازيلي نيوكا مكا وإذا أراد أن يتقوى أفطر أياما وأحصى طبعا تواري كتير يوم لا تبعتو تتو صيام يو في صيام لفا وجوكا أما يوكا يوجونا وصام مثلهن يتواسي صيام روا وجوكسيكو سيني نتلين تلين كراهية أن يترك شيئا فارق عليه النبي صلى الله عليه وسلم دي كل راقم جايكي òun ti pa nǹkan kan tì nínú nǹkan tó ṣe pé òun ṣe títí tànàbì fífa yé lẹ̀ ẹ̀ rí i pé èyí tí wọ́n á ga tọ́ ìmáàmù Nawawi ní gbogbo rìwáyà gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́sẹ̀ nílẹ̀ ètò ọ̀bá wa nù Bukhari àti Muslim wọ́n wà nù Bukhari àbí Muslim gbogbo ń tán fẹ́ fààyàn fún wa ní kíkà sọ́ra fàgbèrè àṣejù àríkúndá ìtayẹnu àlà torí máa kú báyìí ìmọ̀ padà sọ̀yàn dọ̀lẹ́ ẹni tó ti fi kò ní pẹ́ǹdì ẹ̀sìn torí ẹ̀ ọ̀dọ̀ wà wà ká sọ̀ra fásitì ká sọ̀ra fún ìtayẹnu àlà ọlọ́run ló lálùjẹ́nà ọlọ́run tó lálùjẹ́nà iná ló fi ẹ̀sìn rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sanabi tí ọlọ́run fi rán bó ti sàlàyé rẹ̀ lọ́yẹ̀ ká máa ṣe àgbọ̀dọ̀ ta ẹnu àlà kọ́lọ̀ wọn bá kó túbọ̀ fèsì náà kó fi rọ̀ wá lọ́rùn. níparí ọbẹ̀ nínú nǹkan táwọn èèyàn máa ń ṣe kẹ́ẹ̀ bá ti pàkíyèsí lọ́sẹ̀ tó kọjá nínú táwọn èèyàn máa ń ṣe tó sì yẹ kí wọ́n jìnnà sí. onáàlà ṣe ilé táwọn obìnrin máa ń ṣe ní ayé òde òní nípa ìjẹkújẹ ìwọ̀kúwọ̀ ìlòkulò tí wọ́n máa ń lò nítorí káwọn ọkọ wọn lè gba tiwọn. àwọn nǹkan táwọn obìnrin máa ń lò yìí ọ̀nbẹ́nu rẹ̀ tó máa jẹ lóúnjẹ yìí ọ̀nbẹ́nu ẹ̀ eléyìí tó ti pé wọ́n máa fi sára kódà wọ́n lè dà sábẹ́ ọ̀nbẹ́nu rẹ̀ nítorí pé wọ́n máa wọ̀ lásọ. lọ́nà tó ṣe é pé tó máa fi lè jẹ tí wọ́n jẹ lóúnjẹ tó máa fi lè dà tí wọ́n dà sábẹ́ tó máa fi lè wọ̀ tí wọ́n wọ̀ lásọ tọkọ bá fi lè bá wọn lò lẹ́yìn rẹ̀ yóò máa wá wọn ká ní. tó bá sì ní ju ìyàwó kan lọ bí ìgbé àbájá ni wọ́n máa wọ àwọn ìyàwó yòókù nítorí kọ́kọ́ ó lè gbá tiwọn. wọ́n ń pè lédè haúsá ní namaza namaza ìyẹn ni kó oògùn tá a fi mọ́kùnrin ó sì tún lóko oríṣiríṣi ọ̀nbẹ́nu rẹ̀ tá a máa tẹ̀lé mi tá a máa tẹ̀lé mi bọ́ọ̀ ọ̀nbẹ́nu rẹ̀ tí mo bá ti wí ni ọmọ àtàwọn ọmọ gbèrìn ni ọ̀nbẹ́nu rẹ̀ ọ̀ gbọ́dọ̀ ìjẹ́ bẹ́ẹ̀dì mi lódì láéláé ibi tó gbọ́ mọ́ ọdún ó sì mẹ́nu rẹ̀ sábà pé ní kí làákà èrè ó sọnù bá ọba ti rí mi. tọ́ ògbóró àwọn nǹkan wọ̀nyí lábẹ́ òfin ọlọ́run kò tọ́ o kò tọ́ rárá kóbìnrin ó lò nítorí pé idẹ́ ti wọ̀ bẹ̀ ẹ̀wì tí ó wọ̀ lásọ tásọ yẹn bá ń bẹ lára rẹ̀ tọkọ bá fi lè bá a lò orí ọkọ eléyìí kò dájú pé yóò tún pé mọ́láyé nípa ọ̀rọ̀ obìnrin dé tí ọba tí ìró obìnrin yùn kò tí ì gbàgbọ́. ẹ̀ẹ́mẹ́yẹ nínú àwọn obìnrin tí ń lò lòkú lòun ní sọ pé àwọn ọkọ àwọn wọ́n ti ronú pé àwọn ọkọ àwọn rí bàtà àwọn kùnlé àwọn pé àwọn ń lorú àwọn ògùn yìí làwọn ọkọ bá tó di nǹkan míì bá dàbí dèdè rìn wọn bá máa sá wọn wọn bá máa kí àwọn láíláí wò làwọn ti kọrú rẹ ìwọ tó ṣe pé ìwọ tó ṣe pé a'udhu billahi wọn wá ti dán wọ́n ti dán wọ́n ti di tẹ̀lé ní kéètì ọpọlọ ọkùnrin àwọn akọ́pẹ́ láwùjọ wa náà àwọn obìnrin kan náà ń lò lòkulò wọn àwọn obìnrin kan àwọn náà lọ gbàgbàkúgbà wọn. pàápàá jùlọ ètò bá ti di pé ọkọ òun fẹ́ yàwó ìtọ́kọ bá ti fẹ́ yàwó mi lójú ọ̀pọ̀lọpọ̀ obìnrin aláìlérò àwọn ọlọ́pọlọ kúkúrú nígbà tá a ti gbọ́dọ̀ ọkùnrin competition tí ò wá nítumọ̀ yóò wá bẹ̀rẹ̀ wọn wá lọ máa lòlòkulò wọn máa jẹjẹkújẹ ìjọ ní kò lò fọkọ ìjọ ní kí wọn lọ máa lò láti fẹ́ fi gbọ́ ọpọlọ mọ́kọ lọ́wọ́ òfìjẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ọlọ́run lọ́mọ ẹni tó ti fún ọ jẹ nígbà tó ti pé wọn náà bí àwọn bá ti mú nǹkan kan lọ́wọ́ ti máa já tọ́ o gbé ilé ọlọ́ ìwọ náà kó la òun kó la ó ní kó la ìwọ náà kó la alákòólá wọn fi mú wọ. omi wọn rọ nǹkan di ni bàtìrì tí nǹkan kan di ìyàwó rẹ wẹ̀ yìí ti jẹ́ pé ṣé ẹ̀yin àwọ̀ ọlọ́mọdé àṣírí yẹn ti tú wọn náà ń bẹ nínú namaza club ọlọ́mọdé ìrẹ ọdọwọ rẹ bọsọ bá ti mú ọ báyìí ó ti dìdàkudà sáfẹ nù ó ti dìdàkudà sáfẹ nìyẹn. obìnrin míì akramakumullah nǹkan tí ó lọ sínú lórí rẹ ọba lọ ago ọwọ́ wa kú wa ọdọkọ̀dé lè dá ní mánu tí ẹ bá ba àwọn ẹni tí ò wá mọ ẹni tó fi ra rẹ̀ sí àwọn náà máa sanwó ọjà táwọn ọ̀rà ìyẹn ti sọkọ ọdọ ma ọlọ́run gbà kókó fẹ́ títí dórí ìyàwó mélòó la wí ìyàwó mẹ́rin ó sì wá sọkọ rẹ̀ dọ́mọ obìnrin tó sọkọ dọ́mọ ní pé kọ́mọ́sọ ìyàwó mi torí pé ọmọ rẹ lomi ò ní bọ́ọ̀dù amọ́kọ rẹ àníyàwó mẹ́rin tó o bá gbọ́ yorùbá ká ení èjì ẹ̀ta ẹ̀rin you are one of the four. èwo la ṣe ọ̀rọ̀ àmọ́rọ̀ àṣírà rẹ níwọ̀n bá bó ṣe má nítorí tó kí ọkùnrin ọgbà tó bìnrin oníkó tún ààrẹ tí kò tẹ́sí rẹ ṣe gbà lọ lóògùn òfò kan ògùn àdánù ìdóòfò ọ̀padà fi tẹ́ because at the end of the day o lè tún fi lùdì lé ọkọ yìí. nígbà tó ló máa ní ká sì rí oògùn otu tí ẹ bọ àbí ọbọ ọbọ ọ̀nì ẹ̀. nígbà tó ló máa sì ní kí oògùn ṣiṣẹ́ látò jíjẹ ẹni tí wọ́n fẹ́ fún ọmọ kórìíra lọ́kọ́ bá gba tiẹ̀ lọ́wọ́ apá àwọn tìbí aṣọ tó ti gbó tó máa sọ̀rọ̀ gan ọ̀fọ̀ nù gbàgbà yóò lẹ́nu rẹ̀ rùn. oríṣiríṣi ọ̀dọ́ wọ wa o. anybody ọgbọ́dọ̀ mọ̀ pé àwọn ń lóyún kọ́mọ fún ẹ gbọdọ kọ̀ fún ẹ gbọ́dọ̀ kọ̀ fún ìranù ìrédè rádaràdá ni obìnrin míì ó lè kó owó lọ tí tó seventy thousand lórí kí adani medically eléyìí wà àti Islam is kọ̀tọ́. anabi ti sọ sallallahu alayhi wa sallam inna ruqa wat-tama'im wat-tiwalata shirk ìṣẹbọsọlọ ògùn tóbi ní ti sọkọ kó lè nífẹ̀ẹ́ rẹ̀ àbí ìtọkọ ti síyàwó kó lè nífẹ̀ẹ́ rẹ̀ ìṣẹbọsọlọ sọmọ kó mi wà sọmọ ti sára lẹ̀kẹ̀ sọmọ ní kó kó lẹ̀kẹ̀ ń sídìí jìgìdá tọ́ba ti wà ń tirẹ̀ báyìí tọkọ bá fi lè bá lù sí ẹ bá a nù ọ́ dìdìdìrín ni wọ́n tí wọ́n bí dáadáa tó o ti gọ̀ ọ́ àgọ̀ nítorí pọ̀ fẹ́yàwó torí di eléyìí kákìyèsí o òpònú kan á sọ pé ah, kì í sóògùn kí wọ́n á ní ṣúgà ní kí wọ́n á lò ṣúgà wọn pélé yẹn lé sí ọ abanilọ́kàn jẹ́ pé àwọn ọmọbìnrin tán láwọn ṣẹ̀ṣì náà ní tún lọ wá wa kú wa nígbà tó ṣe pé wọn kúkú gbẹ́sì yé ẹlòmíì wọ jìlìbáàbù wọn kan gbojú ní yúnífọ́ọ̀mù lásán ni bí bá ti lọ sí gbèríko kanjọ kan ìyá kan ọwọ jìlìbáàbù látòkè délẹ̀ ní ojú ló kẹkù sí òbò wọn bá gbóni jésù wàláhì níyà ń bá kíjó mọ́lẹ̀ ah! mo á sọ fún mi ká sọ pé ọ̀dájú kóbìnrin yìí gbọ́ yorùbá tán fi ń kọrin yìí ta ẹ̀mí mímọ́ ò ṣe olúwa ò ṣe ẹ̀mí mímọ́ ò ṣe ah.

ẹlòmíì ní ti lùdù lé ọkọ ọyọ bòjú dànù ni nítorí pọpọ lóníkó wọn bòjú tẹ́lẹ̀ yéésù tó Ọlọ́run ló ń ṣe bòjú ẹrí pọpọlọpọ náà bó bá lùdù ọkọ ní ti ọyọ gbogbo ẹ dànù wọn làwọn aráalé wọn sọ pé tó tún wọ ikọ ó tún ṣe gún mọkà tọkọ ti kọ ọ lẹ bí ọba ajẹ bẹ́ẹ̀ wọ abà bẹtìlì ó tún awéwẹsì náà ó tún fi ọmọ gbogbo fò. torí ọkùnrin náà gbọ́dọ̀ jẹ́ ọkùnrin kẹsẹ tó síláàtì ilé rẹ̀ tó máa ń ṣe gbígbà tí wọ́n gan ọdá kama gbogbo kókókó wọ́n ti kó wọ́n ti kó fún ọ nígbà tí ìyàwó sọ pé ẹ yáàjì mi ẹ máa fi rún ẹja ẹ yorùbá máa fi yáàjì rún ẹja àbẹ ẹja yáàjì mà ọwọ́ àfi yáàjì òfi pẹja títí títí ọwọ́ àyájì láì di ọpọlọ rẹ̀ ẹmọ kékeré bọ ọ ní ẹ èyí tó sì burú jù lóògùn kò sí ìdíyẹ ìdíyẹ jẹ ní tó bá ti jẹ nú àjẹ bọ́ọ̀lù àbí ká máa wí kó pupa pé bọ́yọ̀ ó bì bọ́yọ̀ ó pọ̀ àbẹ́ ṣe bó ti ṣe jẹ́ mẹ́jáde lẹ́yìn náà ẹ̀yin dáìgbà ẹ̀ ta prophetic nìkan prophetic nìkan ẹ̀ sọ̀ra yìí o èdè ọba prophetic ẹ̀ mọ́ propheticalize rẹ o ẹ̀yìn ogun pé kí àwọn ọkọ̀ mú ìbólótó wa prophetic èwo làwọn ọmọhadùn mọ̀mí nílẹ̀ ṣe sáà nẹ́bì rí tóbi wá prophetic wọ́n lọ́dọ̀ àwọn prophetic medicine store làwọn ti rárá kúra tẹ̀mọ̀ wọ́n ti ń gbé ọkọ̀ ọ̀kọ̀já yìí rẹ̀ torí wọ́n ti ń tí ọ̀dà bọ̀ abẹ́ rẹ̀ obìnrin tó bá látọwọ́ ọkọ̀ fẹ́ràn mi bá mi bẹ́ẹ̀ ni máa ń ti àwọn obìnrin bẹ́ẹ̀ ọlọ́run bá lọ́run ọlọ́run bá yà mọ́kànlélọ́kùnlé حببني إلى زوجي اللهم يا مصرف القلوب صرف قلب زوجي صرف قلب زوجي إليك sòtọ́ máa ń bẹ lọ́n bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́ àdúrà rẹ̀ ọgbà wọlọ́ wọlọ́ba tó máa ń darí ọkàn darí ọkọ ọkọ mi lọ síbi kó nífẹ̀ẹ́ mi wọlọ́ wọlọ́ba tó máa ń darí ọkàn darí ọkọ ọkọ mi wá sọ́dọ̀ eléyìí ju gbogbo oògùn òfò tó máa wà lọlọ oògùn àdánù nígbà lọ máa hàn túkà kó máa gbégbé kúgbé fún wa àlùkẹ́yì wọ́n bí anabi musa wọ́n máa wá mú wọ́n máa mú wọ́n sọ ọ̀sọ́ alukurani dàgbò wọ́n máa wá wọ́n mú kóńgò kóńgò àfa omi ò tún fi para ọkọ̀ sọ kékeré ń rún lárẹ̀ pẹ̀lú <laughs> ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o ẹni tó bá ti ṣubú sínú àṣìṣe kó túbà o mẹdíkàlì wọn á sọ pé léwu because nínú mẹdísìn wọn ò sì ṣèwádìí jìnlẹ̀ lórí pé nǹkan àwọn nǹkan táwọn obìnrin máa ń lò yẹn pàápàá tá máa ń rọ sábẹ́ wọn nínú àwọn oògùn òfò yẹn wọn à sì ṣèwádìí mọ̀ yìí pé kò léwu torí pé ó ti ṣẹlẹ̀ sáwọn obìnrin mí báyìí nìyí. wípé kíní yẹn padà wá fa àwọn àrùn oríṣiríṣi nínú abẹ tọ́sán títí àkòbí wọ́n lè lómi ńgbà tó mu wọ́n ní kò dúró lórí rẹ̀ lásán tún mọ́kọ wọ́n ní ẹlòmí ò tún dúró lórí ọkọ ó tún mú àwọn orogún tó fẹ́ sàtì tẹ̀lé kọ́ sàtì wọn tààràtà ńgbà tó sàtìra rẹ̀ ó tún sàsọkọ ó tún sàsọrò wọn ń gbogbo ntọkọ wa rí tó fi fẹ́ràn rẹ̀ ó kórìíra rẹ̀ jù bẹ́ẹ̀ lọ àárẹ̀ òfin wa kò mẹ́ torí ẹ ẹni tó bá rojú ní máa wá ìrojú káyò ẹ jẹ́ akọ àwọn ọmọ alẹ́ kọ̀ báwo ló ti lè gbélé ọkọ kí ló lè ṣe tọkọ ó fi máa fẹ́ràn rẹ̀ àwọn àwa wo ló léwu tọkọ ó fi máa kórìíra rẹ̀ tí ìwà àti mímójútẹ́sí tí ọ̀rọ̀ amúkọkọ̀ ló nífẹ̀ẹ́ rẹ̀ kò sóògùn náà láyé tó lè jẹ́ kọ́kọ́ onífẹ̀ẹ́ rẹ̀ nítorí yóò ti sẹ́ ìṣẹ́jú kan ni yóò wá gba tiẹ̀ jẹ́ fún gbogbo ọjọ́ ayé yòókù tó yẹ ọjọ́ bó ti ṣe jẹ́ kọ́lọ́mọ́dà lè wá rú kọ́lọ́dé ká lè máa ṣe tọ́ dáa àwọn aburú àtà ìdá tó kúnlẹ̀ ayé yìí kọ́lọ́mbà wa ká wọn kú kọ́lọ́mbà wa ká wọn kú ọlọ́nkókùtà báwọn ẹni tí ń tàtàkùtà ọlọ́nkókùtà báwọn ẹni tí ń tàtàkùtà àwọn ẹni tí ń rárá kura bí bá mówó débẹ̀ má jẹ́ wọn ó ọlọ́run má jẹ́ wọn orí àbá bá rí ìrajẹ́ ọjà bọ́ wọn tó délé tó gbogbo ẹ̀rọ ọlọ́run bá lè ṣe tí wọ́n bá sì wá lọ lò tó ọ̀sà gidi má jẹ́ òsì sẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk